kúrò nílé láàárọ̀ kí ni mo sọ fún yín. èmi ò rántí ń tẹ sọ. ìgbà tẹ́yìn ní làákàyè mo sọ fún yín pé mo lọ mú ọkọ àfẹ́sọ́nà mi wá sílé ẹ̀dẹ̀ tún béèrè pé iṣẹ́. Ah, Ọtọ ni Ọtọ ni ẹgbẹ̀lẹ́ ẹbí ń kọ́ ń bẹ̀ ṣé ọkọ̀ òjèpo ṣé ẹ̀dààmú si làálà ṣé ṣé ẹ̀fọ́rókẹ tó dé àyè. bàbá ṣe wà ókè ẹ pinnu gan-an kí n tó mi ò sọ fún yín pé lọ ah, ah, hmm. ẹ má bínú iye mi ló ẹ bó o ní gbogbo àwọn ará ọ̀hún kọ́ ṣé ẹ ìbáyẹn jàǹpà tẹ́ ń bọ̀ lọ́nà ẹ kọ́ hold up hold up ọkọ lóyún bí tí ń wò yín ní football àlẹ́jì torí pé ẹjọ́ ẹ̀yìn tata emeka àti ọláyin capital. Ah. èèyàn mi làwọn méjèèjì. àwọn méjèèjì bọ́ọ̀lù nìkan lẹ̀yin máa ń wò ní. èmi ń wo ju sport lọ. Ah, ah, ó yẹ kẹ́ máa wo film. àì ah, máa wo blue èmi máa wo blue. ìlú ọ̀hún pọ́pù ni. Eh. bọ́ọ̀ ṣe wọ ẹ̀ rí wọn pé wọ́n jọ ọ̀dọ̀ Adékọ́lá tó máa ń ṣe tíátà. èmi wo àwọn eré. brother àdé ìkẹ́tù méjì lẹ́gbẹ̀ẹ́ ara wọn. èmi wo eré. èyí méjèèjì kò wà ẹ dàgbà ẹ dẹ̀ dánú ẹ pẹ́nu gan-an. Mummy, mẹ́rin wá sí ìbáyìí ẹ̀ ń sọ rubbish Everybody was careful mo máa sáàkì yín. no babe actually ó wà jovial. àwa àwa àǹjọ àǹjọ àǹjọ yàn sí baby jẹ́ àwọlé. ẹ wọlé ilé ilé yín ẹ wọlé ẹ wọlé. Eh, baby just go i will meet you mo ti kọ sack letter yín méjèèjì kí n kọ fún yín lókù mm. gbogbo ẹ̀yin olórí burúkú tó wà lẹ́yìn ni màá sack. Mm. pátá àbí. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn báraka o. kò bá fàjàǹtì èlé parí ẹ̀ ah, eléri jẹ bí erí igún ah, ẹ wo ẹ wá tìn ẹ wá tìn ẹ wá tìn ẹyin ẹ wá tìn wọn nílé ayé ọlọ́màjẹ ló ní ọlọ́màjẹ ló ní ó ti yé mi. ẹ káàbọ̀ sà good to see you. aunty Salimu ẹ̀yin àti gírámà òṣì tẹ́ máa sọ yìí wo babe. ṣé nǹkan rẹ̀ sì ni. babe ìkọ́nà àwọn cook mi lélẹ̀ cook méjì ni mo ní mo ní àgbàlagbà kan sọ àwọn lọ́sì kejì ẹ̀. Oh, hmm. kẹ kẹ fìlà sóhun ṣẹgbọ́n kẹ fìlà sóhun dáadáa hmm. ilé wa tẹ wá yín mọ̀ bọ yín o ẹ mọ̀ jẹun ẹ̀kẹ́ yín ọmọ ẹ̀kẹ́ yín bí ó ṣe yọ ni ṣé bẹ́ẹ̀ mọ káká káká ọdún fa bó ṣe ga tó sì gbọ̀nlẹ̀ tóun bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí tẹ́fì kò ń bi ẹ gbà bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀. ẹ má wọrí èmi wa òkè báyìí èmi láti jẹ ìwọ ìwọ ni kí n mọ wọrí ẹ jẹ́ ń lọ wọrí mi fẹ́ tóbi mi fẹ́ àdúgbò. a ní ẹ jẹ́ ń wọrí ìbániwọlé tí n bá padà dé ẹ mọ nǹkan tí mò ń sọ tí ní kẹ̀kẹ́ fẹ́mi lówó kí nǹkan lọ ra food stock sílé lọ́ba tán kẹ̀sì mọ́ jẹun lọ food stock. tura wítóǹsì ẹni ẹ fẹ́ bọ kó dàbí káka ọdún fa. ẹ má bọ̀ ní. and kí ló ṣe àwọn food stock tó wà nílé. food stock gbogbo ẹ̀ ló ti tán sẹ́ni gbogbo inú ilé ìṣètò yìí ẹ̀ lè rí gàrí kóńgò kan ah. bẹ́ẹ̀ ni kódà àwọn èkúté inú ilé ibi ti pa àwọn ètè wọn ti sún yín. Hmm. báwo lè ṣe ṣàdúró oúnjẹ tó wà nù stọ. àǹtí àǹtí tẹ́yìn náà sì mọ bá a ṣe máa ń dáná sí ṣé táwọn ará àdúgbò tá à ń fún lójó lójoojúmọ́ ni àbí yàwá tá a wà nulẹ̀ ẹ̀ sì mọ bá a ṣe pọ̀ tó káwá mọ̀sán ti friday friday tá a máa ń gbóúnjẹ mọ́sálásí sunday náà gbẹ̀yìn o ní ṣọ́ọ̀ṣì àwa wọn ni táwọn dáná nu ilé bí ẹni bí ẹbí bí ẹni ṣe patí lójoojúmọ́ bá ṣe ń dáná yìí mọ bí tọjọ́ wedding yóò ṣe rí tá a fi ń dáná báyìí ọjọ́ wedding yìí yóò lẹ́tí kẹ á sùn gbogbo àdúgbò ìsẹ́yìn. and i'm just doing my own o bó ó yẹ kẹ́ ti sọ fún mi pé oúnjẹ yẹn ti fẹ́ tán tẹ́lẹ̀ mo pé mi ò kí ní cash tó bá ti di weekend báyìí àbí bíbí òru ṣètò kú mi sí báyìí ni. no no no don't break that nǹkan tó ń ṣe yẹn wà òkè èmi gan appreciate ẹ bẹ́ẹ̀ni òun gbóúnjẹ lọ church ogún jẹ lọ mọ́ọ̀sì òun help àwọn èèyàn tí wọ́n ní. bẹ́ẹ̀ ni sádàkà ni. sádà. sádàkà. oh you are muslim. yeah yeah Selimon lorúkọ mi Selimon Sereke. oh this man is me um, baby ṣé mo lè rí um, owó yá lọ́wọ́ ẹ̀ then i will give you on monday morning. I don't understand. Like, pé ṣo lè rí change díẹ̀ fún mi, kó tẹ̀ fi róúnjẹ. Like, ìyá ẹ lówó. Yes, sir. No, no, I will give you. Thank you. Anything for you, baby. Be a little man. Um, Aunt Selimo, hmm? the last time tell Lord Soja, oúnjẹ èlò lẹ hmm, One fifty thousand. One fifty. Hmm. Ẹ ponú ṣá. Ṣèbí rice àtẹ̀wà nìkan lára ní one fifty. Hmm, oh, mo we bought him for tí mo fún is three fifty thousand naira. Ben, Ben, three fifty, three fifty. But baby, èmi rò pé kó lè pọ̀ dáadáa, bóyá kára bí o four fifty. Mm -hmm or what do you think? ah yóò tó kódà yóò kún lékún náà. nǹkan ti wọ́n nílùú. bẹ́ẹ̀ ni four fifty yóò ṣe bẹ́bẹ́ ẹ̀yẹ kan fẹ́mi kẹjẹ ń you know what i will round it up to five hundred k. wow thank you. wow wow wow wow wow. okay then hmm. um, aunt Salimon ṣe mọ̀ kó tó máa ṣẹlẹ̀ hmm. ẹ̀yin ọkọ̀ fún wa ní some minutes tó bá tó time tí mo nídìí so màá gbowó yẹn lọ bébì mi ẹ̀ lè lọ sọ́jà. kí lẹ rí etí òdùn yẹn gbọ́n nǹkan tí mo sọ. kí lẹ sọ. mo ní kẹ fún wa ní minutes some minutes. minutes bíi bò kí lẹ fẹ́ kí n ṣe. like excuse wa. lọ bo nísìn báyìí báyìí báyìí kán mọ́ wá kí n sì máa lọ́jà kí n lọ́ra fún stọọkì báyìí báyìí máa bọ̀ ọ̀rọ̀ kẹ́mi nìkan mọ́ wá. ẹ fi mí ilẹ̀ ṣé mo ní kí ibo lè mú mi. mo mọ̀ mọ́ lọ bọ̀ bọ́ta síbí bọ́ta bọ́ta ah, ah. ṣe bí. tilétilé lẹ wá ni. tita tita ni ah, ó sì bẹ̀rù ọlọ́run ìwọ́n ọmọbìnrin yóò bẹ̀rù ọlọ́run ṣé bójú ṣe rí rèé ta fi ń jobi lọ́jà ẹ̀dẹ́ nígbà tí ọ wọlé tẹ́mi ń ṣe yes ma ẹ káàbọ̀ mà gẹ̀ẹ́sì gbàmà òwò tarúgbó ara tí mo fi ń ṣe ó tún wo ti ewu tó wà lérí mi tí mo fi ń ṣe ń torí owó ọwọ́ ṣe tẹ́nìsì ọwọ́ dàwásì kọ́mì ọ̀ má dẹ̀hùn ṣẹ́ mọ́ ṣọ́ yóò rí bẹ́ẹ̀. Ah, Mr. Saka ṣé ẹ rí gbogbo explanation tẹ̀ ń ṣe ìkọ́ni kókó o ṣe pé lórí burúkú nìwọ yìí bẹ́ẹ̀ ni ìwọ wa mú didi àgbàlagbà ó ti wọ̀n sí fúlẹ̀ ọjọ́ wọn àwọn àgbàbọ̀ wọn ní ká sọ̀rọ̀ kàbá bẹ́ẹ̀ òun ni iye ọmọlúàbí tó bá fẹ́ wàhálà lẹ́sẹ̀yìn wọlé kó lọ kó àdéhùn wa káwa máa lọ àbẹ̀jà rárá àmọ́ tó bá wọlé tó kó jáde wà á rí wàhálà gidi ni o. ẹ ẹ mo ti ṣàlàyé gbogbo ẹ fún Sẹ́límọ́. mo ní pé kí ni ṣé bí n tó sọ fún mi láǹdùn pé i'm going coming alọ́rẹ́ lárí àràbọ̀ ó wá sọ ààrẹ di ògbèwọ̀ ẹ̀yìn wò mo múra mo mú jẹ wo tó bá mú eléyìí tó múra tó tún mú jẹ wà láìtọ́ láì kóńgé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. tẹ́lí mọ́ wò ó tọ́ bá jẹ́ o gbé mu múra mu jẹ́ àbọ̀ ń jẹ ọ̀yọ́ fẹ́ sá ni ayu ayu ayu ayu stupid or something Eh? bá tiẹ̀ sọ́rọ̀ ẹ̀ di ó gbé mu múra òun mu jẹ ẹjọ́ mu jẹ lọ́dọ̀ ara rẹ̀ ó gbé tiwa ń bi tá a wà yìí bá tọ́yọ lójú ọpọ́n tiwa ni ó gbé fohun fólóhùn ń là á wà tó gbèrè ọ̀bá tiwa fohun fólóhùn bó ti wà yìí tẹ̀sán ní ọ̀hẹ́ ǹdí ẹ̀. you people are just embarrassing me ṣùgbọ́n I told you guys I will see you soon soon can be anytime. Ah! Ah. soon gangan ló gbé a wá sórí sùn gangan òun lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ mo rò pọ̀ orí ọ̀sá sóò ya wèrè orí ẹ̀gbọ́lẹ̀ rí ni sùn ayé sùn ò ní da gbọ́ níbi tá a wà ẹ́ mọ́ sùn kankan ló mọ́ sùn yìí bẹ́ẹ̀ mo sọ fún ọ níbi tá a wà ẹ́ tó àbá sọ́ra gbogbo ayé ló mọ̀ tá a ṣèṣì lè fi jọ́nà. Ah, ẹ jọ ẹ má bínú ẹ má èmi ní kókó ni mò ń gbé bíbẹ ẹ má ẹ bá. aṣọ òkè máa lọ fún yín sí. fún yín ní kéne. ẹ burú ni àwọn olóró dúró tó fẹ́ máa gbé ní ìdààmú tó bá wọlé tó bá fẹ́ gbẹ̀ǹkùlé sálọ bó jẹ́ fọ́mọ̀ọ̀tì ló lò bó bíbẹ̀ ló má bá wa o torí kò sí bọ́mọdé ṣe lè gbọ́n tó wá jí dóko oko ló máa bá kùkù tó. bẹ́ẹ̀ ní ọba bẹ́ẹ̀ ní ọba bẹ́ẹ̀ ní ọba orí burúkú gbà ní orí burúkú gbà ní. ẹyẹ fi wá wá wá wá wá wá lérí tulu wá wá wá wá wá ntònúọlé ntònúọlé jẹ ntẹlẹ jẹ ntẹlẹ ẹyẹ dó ẹyẹ dó ẹyẹ dó ẹyẹ dó ẹyẹ dó dó ẹ bá jọ wọlé. wọ́n ń wá kiri. olè ni yín olórí burúkú èèyàn ní ṣé ó rí gbogbo wà tẹ́ ń wù nú ilé onílé mò ń wò yín níran ṣe rò pé bàbá tó nílé ti kú ẹ́ nígbà tó dẹ̀ ti kú kò sí nǹkan kan mọ́ àánú yín ṣe mí òkú ọ̀run gan máa ń léèyàn kiri kábọ̀ nítorí pé ọmọ tó bí ìwà láyé tọmọ ẹ bá dé ń sìn gbogbo ohun tẹ́ ẹ ṣe ìpátá ni máa ronú aró tó fún toró lóṣì yín ìṣẹ̀lẹ̀ máa yẹ kó máa sọ̀rọ̀ sí mi kò ní sọ̀rọ̀ sí yèmí náà máa sọ̀rọ̀ àti wèrè ọkọ la wèrè tẹ́ ìjọ ń powó ẹ máa jìyà kú ni ẹ̀yin wèrè. ẹ kí ni tẹ́ ẹ fẹ́ sọ gangan torí mi ò mọ kéèyàn máa fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pejò báyìí kí n tu ọ kí lẹ fẹ́ wí. jọ bó ṣe jẹ́ nkú kó tó sinmi sórí òkúta ẹsìn ẹsẹ̀ ẹ wà ń ta sórí bẹ́ẹ̀ ṣe ń fi bí ṣòtẹ́ẹ̀lì. àbẹ́ ẹ̀gbọ́n mọ́mì kínní ẹ wo ó ń kálukú lórúkọ bàbá rẹ̀ láti jẹ́ o bẹ́ẹ̀ ni títí gbogbo wa ó sì jẹ́ labádébí àtijọ́ àti mọ́nà ẹ̀ èwo kí ló yàgbàdo sí yín lẹ́nu bẹ́ẹ̀ mi ṣe wà ẹ́ ọmọ mẹ́rin mo bí ọkùnrin làǹtìlanti mẹ́rin èyí mo sì ń dábọ̀ wọn ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè ni kò sì lè dùn mí fún yín nígbà tẹ̀sẹ̀ kú lọ́mọ bẹ́ẹ̀ ni ṣé ẹ bímọ ni àbájá àti bí ọdún márùn tí mo ti wọnú lé ọmọ olé wa yín wárí ìbádùn bẹ́ẹ̀ lẹ̀lẹ̀ lẹ́yìn ọba gbójúlé ṣe ẹ fẹ́ pẹ́ ní bùkátà ẹ gbójúlé sálárì nìkan ṣé mọ́tàn yín ẹ gbójú ń bá o kẹ́yà lùkèwé tẹ́ bẹ́ẹ̀ lóyún lé mi bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá lóyún lé mi agolo lẹ́yìn bí òótọ́ ọ̀rọ̀ lẹ gbọ́n kẹ́yà kìsì pé òkè ìrajà. ṣé ẹ wá bímọ ni mo ní sẹ bímọ ni ẹ kó tẹ ẹ kó sì lọ kẹ ẹ palẹ̀sẹ̀ fún jà lọ mo fi lọ mi ń dá sí abolójúgun lẹ́gbẹ̀ẹ́ etí kọ́kọ́rọ́ gbági ìsílẹ̀kùn mọ̀ kó kó rí nǹkan dáwòrò dáwòrò ara wọ́n ti báyé wọn jẹ́.

mo jẹ bí ẹni fòògùn owó ni àwọn ah bọ̀dé ọwọ́ ẹ̀ lájọ ọwọ́ wa bára wa mọ́. Ah. Mr. Saka ṣé pé ẹ ṣe ń padà lọ ilé géèmù yìí náà ẹ lẹ́ ń tà tẹ́tẹ́ níbẹ̀ ládùúgbò mo ṣe pé yín sí kọ̀rọ̀ ní bàbá pé Mr. Saka ẹ fi tẹ́tẹ́ lọ́rùn sílẹ̀ ṣé pé ẹ ṣe ń lọ bẹ̀ Mr. Saka ẹ má ta tẹ́tẹ́tẹ́tẹ́ ò dáa ẹ má ta tẹ́tẹ́tẹ́tẹ́ ò dáa o Mr. Saka ẹ máa tó tẹ́ ẹ máa tẹ́ torí pé ẹ máa wúlò ẹ máa tẹ́ bọ̀ tẹ́tẹ́ máa ń tẹ́yàn ẹ máa tẹ́ bọ̀ ni kí ló ṣẹlẹ̀ gan ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́tẹ́ dàbí ọ̀rọ̀ èṣù ni tó bá fún yín fọ́ àfígbà six láti kó gbà ten ẹ máa tà tẹ́tẹ́ mọ́. ẹ gbọ́dọ̀ ẹnu ẹ̀sán ọ̀nà kan kan kan mọ́ ọ̀nà kan kan kan mọ́ tani jẹ tájà ń dúró ọmọ ń kọrin lójú ara rẹ ìyá yesu ń ga wo má discourage ẹ lẹ́nẹ́ ni o má discourage ẹ rárá bí ti ń wọ́n mọ́ bẹ́ẹ̀ ni sórí gbogbo ò mọ̀ wípé ilé ayé tá a wà ìgbẹ́ ilé ayé tẹ́tẹ́ ni hmm. tẹ́tẹ́ ni ṣàgé géèmù hmm. là ń play ànìkiri ìbá ibo ìbá dùn wọ́n á máa ṣe àgbàfọ̀ nbí inú hmm. rẹ kan ọ̀bà ló lọ tí wọ́n hẹ̀pù rẹ wọ́n á máa ṣe fọ́ fọ́ ọ̀bọ ṣe ń fọwọ́ ló ń fọwọ́ ló ń fọṣọ ló ń nulẹ̀ gbogbo ṣẹ́rìmì àtẹ́lẹwọ́ ẹni nì kí ìtàn ni jẹ́ ọlọ́run mọ̀ gbà fún yín gbogbo hmm. bẹ́ẹ̀ bá ti ń mu báyìí yóò mọ̀ jẹ bẹ́ẹ̀ bá ti ń lù yóò mọ̀ bẹ́ẹ̀ bá ti ń fà báyìí yóò mọ̀ fà ní níbi ẹ bá tún ti ta tẹ́ ẹ bá ti jẹ ẹ sáà mọ̀ gbàgbé ìlú ìjọba yín èmi wà pẹ̀lú ẹ mọ̀ fọ̀ hmm. dáńfọ̀ hmm? ológo làwa méjì ológo ni ológo ni olófò nítorí wà ń bínú ológo tí ó dáa ah. ó sì ṣẹjọ onípàwọ̀ aládà amúmọ tán ọ̀rọ̀ bíbélì la sì tẹ̀lé tó ní ẹ jẹ́ kọ́mọ kí ó wá sí ọ̀dọ̀ mi torí pé ọ̀dọ̀ wa níjọba ọlọ́run wà hmm. àwa láfa ńgbà téèyàn bá ti ń bọ́ méke jẹun gbogbo mú olú ẹ̀ ní ọmọ àwòkó ti wá ń wò àtijọ́ ń kúrò àtijọ́ ń sáwó àti ìṣe bá ń bá ṣe òun náà wà ń dá sọ̀rọ̀ kìí má ta tẹ́tẹ́ mọ́ òun dá fáwọn tó lórí kẹ́ ẹ máa ta tẹ́tẹ́ mọ́ tí mò ń tẹnu mọ́ torí tẹ́tẹ́ máa ń tẹ̀yàn kò sí wàhálà ẹ máa ta tẹ́tẹ́ lọ wọ́n á yáwó lọ́wọ́ yín fi ta tẹ́tẹ́ èmi bá yín sọ wọ́n á yáwó lọ́wọ́. ẹjọ ẹjọ ẹjọ ah ewo ewo ewo ewo ewo lariwo wòle tẹ́ ń pa tẹ́ bá fẹ́ jà ìjà ewo ni kẹ́kẹ́ máa kẹ́ máa disturb èèyàn ah kí ló ṣẹlẹ̀ gangan náà. ta ni gangan ah, wọ́n sọ̀rọ̀ lẹ́kẹ̀jì ṣe kàn tá ń gbánu ẹsìn. wá òun gan wá wá wá wò wá wò. wọ́n kí ni kí ló fẹ́ wo orí nǹkan gbogbo ṣe dúró náà pọ̀ náà gbọ̀sán náà gbọ̀sán ẹlẹ́bẹ̀ẹ́ díẹ̀ sẹ́lẹ̀. <laughs> etí rẹ̀ ẹnu tó gbé káwọn fi ń pèrún àsùnfà tẹnumọ ọdà láfẹ ọmọ pé bó ti ni amúnibù ni ẹnẹ bí ẹni hmm. yóò kó báyẹn náà òwe ti mí ẹ ẹ wo lórí pé wọn jèrè lára wa amúnibù ni ẹnẹ bí ẹsìn ìbí yẹn ẹnẹ yẹn tó dúró bí ọ̀nà ni ọ̀nà tẹ̀ lóòótọ́ ẹ̀kọ́ ní èèyàn jẹ́ kíjọba ọ̀rọ̀ tí ọ̀dọ̀ ẹwẹ ẹwẹ wa tẹ bá máa máa bú mi ẹ má mú lọ sọ́nà eh, ìmẹ̀kọ ọ̀dọ̀ wa wọ́n dì yín gọ́ọ̀mẹ̀ntì ti ń sọ̀nà yẹn lọ báyìí èèyàn kò délé pé òun má gógó tọ̀dọ̀ tèmi lẹ́nu mi ní kẹ́ má ṣe mítìn tẹ wáyé wá ṣe but I don't want you people in my facility, in my corridor so ẹ kóra ẹ kúrò níbí kẹ́ lọ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe níbòmí ah ni rubbish. mr ẹ fọwọ́ kọtẹ máa fọ kẹ. àbórí ẹ orí tẹ dàrú ni mò ń sọ̀rọ̀ òde máa gbà mí mọ́ pílà àbórí ẹ yí ni orí ẹ yí kí oòrùn tó rà lẹ́tí ń fọmọ tó yìí òun lówó ah. ẹ̀ kó ẹ fọkọtẹ má fọkẹ kó ń bẹ jàre. ẹ fọkẹ dúró ń gbà náà. ọfọ ọfọ ọfọ nígbà tí táyà bá fẹ́ yín mọ́ lọ́wọ́ tó fún fún ni ó fi ilẹ̀ eh. wọ́n gbẹ́rì ẹ̀mọ́ gẹ̀nẹ̀ ọba gbẹ́rì ẹ̀mọ́ sẹ́yìn fún ọgbà ah. mọ́ gẹ̀nẹ̀ èyà hmm. ká padà sí ọ̀rọ̀ ìyá ń sọ tẹ́lẹ̀ eh, àwọn rìn bẹ́lẹ̀ kí ni ká ṣe sọ̀rọ̀ wọn gbà wọn náà má lò ẹjọ́ mélòó lẹ́jọ́ tàbí. ẹ àdéhùn ọjọ́ mẹ́ta ń bẹ láàrin àmọ́ hmm. àdúrà tèmi gbà ni pé kọ́lọ̀ jẹ́ owó lù bẹ́ẹ̀ lọ kówó lè ah, bẹ́ẹ̀ ni kán tẹ̀ ló bí ọjọ́ mẹ́wàá kó wọ́n lè. ẹ kó síta ká mọ bá àbí. àgbà tì. tírì. tírì. ìwọ́n wà kù tó kù àrè. ó ti rẹ̀ ọ́ ẹ bá ń wọ́ọ̀gùn ṣe àmú tírì ṣé tù ló yẹ kó kẹ̀mí wọ́n wà mú tẹ̀ nígbà tó ya wèrè. kì í ṣe tù lọkọ tírì. anṣo anṣo báyọ̀ kẹ́pẹ́ ah. pínpín ní gbàgbàjàre bẹ́ẹ̀ bá fẹ́ bó boutique bá epo ní òògùn tó bá fẹ́ ṣe tó dáa pé hmm. six force èmi rẹ̀ kí n mú bíi eight nínú ten tó kù kó o fi two sọ̀wọ́. láéláé nínú nínú ten ẹ wá sí mu two. láéláé. mo thirteen ó mu five ọmọ máa bá ọ̀rẹ́ yẹn kọ́kọ́ fún tìrì náà tó bá bá tìrì tán. àlàyé àlàyé. ẹ tún tẹ́tẹ́ ẹ máa láfo owó tẹ́tẹ́ láyé wo wo bó bá wọn kọ́ hàn jù bẹ́ẹ̀ lọ ṣé ọlọ́yà wèrè ni nígbà tó jí láàárọ̀ kùtùkùtù tó gbọ́kọ̀ jáde ṣé ẹ̀yìn ó ti ń fi ọkọ̀ ṣe transport tó ti ń sọkọ̀ ọ̀gá di kábúkábú ọlọ́wọ́ kọ̀yọ̀ gbágbágbẹ́gbẹ́ nu ọ̀nù tó pariwo tó ń pariwo làlàlà tó tó tó ń pariwo kiri ọjẹ́ ọjẹ́ jẹ́ ṣe sùúrù fẹ́mi ààrẹ ṣe sùúrù fẹ́mi ààrẹ jẹ́ kéré ẹ pé àbí ṣe ọ náà eléyìí ọmọ àti ń mi nínú owó tó gba owó èrò tó gbé abẹ́mi ní owó bẹ́yìn mú ọlọ́run mú ọ mọ́ sọ wo gájí lájà lájà gàjí ọba mú ọ ọlọ́run ọ lọ sí kérò káàkiri ọ̀yàn ọtí gbé girlfriend wèrè girlfriend wá ayé ah ah ah ṣé inú yóò dùn láti rí mi ni. ẹ wo ẹ madam ẹ mhm. àti inú mi dùn ayọ̀ mi pọ̀ ayọ̀ mi pọ̀ nípa ah, nǹkan ẹ tọ́kẹ̀ jẹ́ nǹkan ìyanu fún mi ni pé wèrè tí ọlọgbẹ yín ni eh. Eh, ìgbà tó wá jí mi kò sọ fún mi pé tọ̀ ẹ̀yin lòun bọ̀ wá gbé nbá ti mọ̀ gbà ah, ẹ̀yin gẹ́gẹ́ fúnra lára yín ṣèbí tí ẹ bá tiẹ̀ ń pe gbogbo léǹgbà ni aago mi lẹ máa ń pèsè tẹ́ máa sọ pé tọ̀ gbogbo léǹkọ̀ sálàáfíà ni wọ́n wà tí ń sọ fún gbà ah, àlàáfíà wọn wà wọ́n ń jẹ wọn eléyìí tí lẹ́rùn ń wò sọ pé a ti ń lògùn fún un ara rẹ̀ ti ń balẹ̀ eléyìí tí kíní bá tiẹ̀ jẹ́ níbi apárí tẹ́rì rẹ̀ jẹ ń sọ pé irun rẹ̀ náà ti ń hù díẹ̀díẹ̀díẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún yín. anyway Mr. Saka àárọ̀ ìnìmọ̀dé number one then tẹ́ bá wo phone fóònù yín ẹ máa missed call mi mo ti pè over and over again ẹ ẹ call mi ó ní mo ṣe pé Mr. Gaji. Ah, ah, ah, tèmi yẹ tèmi yẹ tèmi yẹ ẹ wo ẹ máa wo nǹkan ni o eh. yẹrí gbà tí ẹyin Gaji jí mi. tó ní tọ̀ òun jáde lọ ni o tí mo dé rí bẹ́ẹ̀dì padà báyìí mo balẹ̀ bẹ́ẹ̀ ni gbàgbẹ́ ẹ̀ ọ̀nù rẹ̀ ló jí mi ní mọ̀ pé aago ti dọ́dọ́dọ̀ ẹ má bínú ẹ kú rìn báwo ni gbogbo ilé ẹ ẹ ní wọlé ìdí àti gbogbo ìgbà fi náà lé ní ilẹ̀ àwọn òjò ń bẹ̀ kò sí ń bẹ̀ wo ẹ jàǹkárì wọ̀ báyìí bẹ́ẹ̀ lẹ́fọ̀ orí kó àwọn òwú aláǹtakùn bí wọ́n ti takùn ní gbogbo ojú ọ̀nà tó ti takùn dé. bẹ́ẹ̀ ni ló jáde jàǹkárì wọ̀ wèrè ewu ló wà nínú. Mr. Saka ẹ̀yẹ́ má bọ̀ dára yín. Ah. ẹ wọn lọ bí kí gàjí báyìí à. Hmm, òjò wà. Ah, ah, òjò wà láǹdà. ẹ mi pè é kọ́ àtúnú ní ẹ wò ẹ wò ma ẹ wò. jẹ́ kọ́ gbọ́dọ̀ yé yé yé yé. ìṣèbàjẹ́ jẹjà ìlérí burúkú ni làjà wèrè ní gàjí ayé gàjí làjà ti bàjẹ́ tèè ti ta sẹ́límọ́ sẹ́límọ́ sẹ́límọ́ iná ti jó wa sẹ́límọ́ àṣírí ti tú sẹ́límọ́ sẹ́límọ́. Ah, always makes me Yeah. Oh, Ọlọ́run ṣe o Mr. Gaji ẹ ṣe gan ni. ìyá ah, <laughs> táwọn òyìnbó yẹn máa ń pa mí lẹ́rìn. ẹ ṣe jẹ́ ká wọ bedroom mi. Mr. Gaji eh? ẹ wo kò síbi tí mo kàn jù lọ oh. mo ti dé mo ti dé náà nìyẹn ah, ẹ jẹ́ kí n sọ ẹ má bọ́dà ara yẹn wo ẹ jẹ́ ń dúró báyìí. darling. Your food is ready. Mm-hmm. Shake himself. Hello. Hi. Please, who are you? Ẹ ń bí mi, àbẹ́mi lẹ́yìn kí n bí yín pé who are you? Kò bí mi pé who am I? Àbí kí ló ń sọ? Who is this person now? Láti bo bolo ti wá? Mr. Gaji, who is Ó ń bí mi who am I? Nínú ilé ọkọ mi, are you okay at all? I said, who are you? Who is she, Nani? Who? And she? Ah. Hold on, hold on. This looks more of a drama. Yeah. Who is she? Ah, but I shouldn't be in here. What? What? I'm talking about Selimo. Anyway, good to see you. Who is she? Hey, mind your fish. Selimo, who is she? nǹkan báyìí mi kọ́. ṣé mi ni àwọn ah, ọdẹ ń gbọ́wọ́ ṣé mi ni. Saka ni Mr. Saka ló ní ṣe àwọn ni. darling I don't understand. onílé tají onílé tají o. Oh. abẹ́ẹ̀kọ́. no aunty Selimo okay ẹni sọ̀rọ̀ àwọn tó dúró yìí who are they mo ti Mr. Saka Mr. Saka Sale. kí ló ṣẹlẹ̀ are they? darling darling what's going on here kí ló ṣẹlẹ̀ I don't understand. ah Gaji more. I don't understand kí ló ṣẹlẹ̀ ẹ̀rẹ́. Mr. Gaji ẹ dúró síbí báyìí gbogbo ilé ìdẹ́ ń ṣẹlẹ̀. èmi kọ́. ok mú wa pè. ẹ mọ nǹkan tí èmi máa sọ advice tí mi máa mú wá rí ẹ pọ ọlọ́pàá kẹfíbọdì lọkọ statement ẹjọ ẹjọ ẹ pè ọlọ́pàá kẹfíbọdì lọkọ statement láti bẹ ẹ ń bá máa gbàbẹ lọ ẹ̀wọ̀n àti mọ láàrin wa. mi ò tiẹ̀ fẹ́ rí yín mọ́nu lé mi ò fẹ́ rí yín mọ́ i don't want to see you again in this house i don't. wá tó ń bá ìṣòro tábà tó ń rú ẹ̀ ẹ̀ lè sáàdù wa. kí n fi ya yín iṣẹ́ èṣù ni ẹ ó ti wá tó gẹ́ èṣù tó ń tì í nínú ilé yìí ó ti tó gẹ́ kó lọ tì yín sílé ẹlòmíì ẹ sọ ilé bàbá tèmi ẹ sọ di hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀dúrúmù dádì wọ́n wá sọ di yàrá tó yẹ pé oríṣiríṣi èèyàn ló wá síbẹ̀ wá sùn ó ti tó gẹ́ ẹ máa kúrò ní ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ òṣì gbogbo yín lẹ máa kúrò. wọn gbọ́dọ̀ bàjẹ́ lẹ́nu ọ̀hún báyìí bẹ́ẹ̀ ṣe ń wò ìwọ̀n mẹ́rin lójú àwọn mẹ́rin ò sì ní bàbá ṣé máa gbàjẹ́ lẹ́nu mi kí náà mo fẹ́ máa jẹ ẹ ṣàánú mi ọlọ́run ṣàánú ẹ̀yin náà ayé òní sọ pé ṣe jèrè iṣẹ́ yín bẹ́ẹ̀ sí ìwé. ṣé wàtá àgbàlagbà ń wulẹ̀ yín òun ṣé yẹ kó máa bá àgbàlagbà nídìí kí ló bá yìí wá ẹ màmá cook ẹ̀yin náà dẹ̀ bá wọn sùn tọrọ ṣé ilé advice wọn ni àbí irú. àṣetò ah, god mo bá wọn sọ nígbà tí mo tẹnu wọn tí mo àdúgbò ayé ló ṣe èyí ọ̀kọ́lá yìí báwo tẹnumọ́ títí àti wèrè aláṣọ búlúù tí mo tẹnumọ́ títí títí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi ni kí ni tèmi ń bẹ̀ èmi ṣọwọ́ yọ ké èmi máa kú sí ọ̀rọ̀ lọ́rọ̀ obì ni mí gbára dákẹ́. ẹ dákun ṣé orí gbogbo ohun rèé ṣẹlẹ̀ láìsẹ ẹ fi wí ànágbó àmọ́ ọmọ ṣara làwọn àlewà ṣara ẹ fi ojú wa ẹjọ tó rọ lọhùn ẹjọ. òótọ́ ni màmá sọ òótọ́ ni wọ́n pè mí wọ́n fi dó wọn sùn èmi náà dẹ̀ wá pè wọ́n gbà ẹ eh, gbogbo nǹkan tẹ̀ ń ṣe wáyé tẹ̀ ṣe máa máa wúrú wà báyìí kí ni mo sọ̀rọ̀ yìí fún mi this audacious and bastard woman ó fẹ́ ó bú mi gan ni o woman tẹ̀ ń wò ó bú mi ó fẹ́ pa mi ìyẹn Sẹ́límọ́. ẹ̀ẹ́ eh, Sẹ́límọ́ so wọ́n tiẹ̀ tún bá yín sọ ẹ̀ gbọ́ bọ́ wọn ní sọ́lá ní sùúrù nà ó tiẹ̀ ti tó gẹ́ ó ti ṣe kí ni ó ti tó gẹ́ wọ́n sọ ilé tèmi wọ́n sọ di hòtẹ́ẹ̀lì hmm. bedroom bàbá mi. pẹ̀lú ilé ìtòsí yẹn kó jẹ́ ìnáwó máa bá lọ àwọn ìwà burúkú yìí torí wípé ọ̀rẹ́ mi ò sí ilé ó travel ẹ wá sọ ilé di nǹkan mí mọ́ lọ́wọ́ ẹ wá sọ ilé di hotel ẹ wá bẹ̀rẹ̀ sí gbóríṣiríṣi èèyàn wá sílẹ̀ wàá rí tọ́lọ́ ọmọ wọn lára ni wàá rí tọ́lọ́ ọmọ wọn lára ni because amúnigbẹ̀ṣẹ̀ làwọn eléyìí bíbélì dẹ̀ sọ wípé kí a dáríjì àwọn tó bá ṣẹ̀ wá hmm. káwọn náà kí ọlọ́run kó lè ṣe kíni kó lè dáríjì wá wá dáríjì wọn ni o má jẹ́ kan sọ ẹlẹ́nu o bẹ́dúmù dájọ àwọn àgbàlagbà tí wọ́n máa ṣọ́ ní là ń gbé wá bẹ̀ bẹ́dúmù kejìlá ńlá àwọn ọ̀dọ́ ọlọ́mọge. ṣé o ti gbọ́ ilé dáàdì tèmi yẹn jẹ́ service apartment ó gbọ́ ni. ẹ dàrú ni. ò ní kú ẹ̀wọ̀n kò ah. musalaja musola ó ti fẹ́ràn bàbá lẹ́sẹ̀ mi wò. musalaja ẹjọ́ ń torí ti sọ́ka. mílíkì tẹni ìpele lórí gangan ni wàhálà. tí tí tí ewé bá ti pẹ́ ọ̀ṣẹ́ ó máa ń dọ̀ṣẹ́. a ti dọ̀ṣẹ́. ọ̀ṣẹ́ ìṣúwó lẹ́dà. máa ẹ má bínú màdá nítorí ìjọba ẹ̀dá jìn ọmọ àlè ni wọn àgàgà ilé ọ̀pọ̀lọ. wọ́n ń sàlẹ̀ jẹ́ wọn báyìí. ìyá ìdí dalẹ̀ yìí ẹ̀ wọ́n ní bá dé olùbádé. bébè mi ayida. What have you been doing? Oh, I was in the kitchen. Yeah, I got a surprise for you. Mm, mo ti rí ẹ ojú ń <laughs> o ti gbórùn òdòdó nìyẹn right àmọ́ pé o ti gbórùn òdòdó ni that's why èmi náà ṣe ní kí n surprise ẹ bí mi náà ṣe ń gbòòrò wọn pé nǹkan tó bá nǹkan tó bá ti ń gbòòrò báyìí ló máa ń wọ̀n ẹ̀jẹ̀ so I have to go down the street to get your plant. planting you understand so ọ̀gẹ̀dẹ̀ tí mo dẹ̀ ń ṣe yẹn is almost done just for you to surprise you. so torí ọ̀gẹ̀dẹ̀ tí mo ní mò ń gbòòrò mm-hmm. òun ló ṣe lọ́ndé dòdò. just for you. kò mí jẹ mọ́. are you kidding me. I'm telling you. kò mí jẹ mọ́ wọ́n ṣe pátí kan down the street nígbà tí mò ń bọ̀ tó bá gbòòrò jollof rice yẹn nǹkan kan lóhùn mi jẹ that's what I want now. you don't tell me that pé bó ṣe ń bọ̀ sí òórùn jollof rice tó gbọ́ ní pátí oní pátí lóhùn ẹ̀jẹ̀. yes. okay fine well if that should be the case check lọ sí jollof rice fine then. no no no no baby no o oh, get it jollof rice pátí yẹn gogogogan o oh, understand craving mi òun gogan lóhùn mi jẹ òun ni mo fẹ́. ok baby girl tó bá gbé jollof rice party yẹn náà ló insist pé òun ló ń wọ̀n jẹ i can do that for you you know i'm a great cook come on dáná fún ẹ. no baby no ah you don't have to cook it you know what okay. let me get a plate yes let me get a plate màá lọ síbẹ̀ màá lọ gbà màá ní kó fún mi ó fún mi pátí ni. sorry ọlọ́run ò ní ṣe tèmi bẹ́ẹ̀ ọlọ́run ò ní ṣe tiwa bẹ́ẹ̀ i mean pé kó lọ mú abọ́nulé yẹn ká lọ tọrọ oúnjẹ ní patí oní patí yomi patí tó ti mọ èmi àti ẹ. no Dàmọ́lá ò tọrọ mo fẹ́ lọ gbà ni wọ́n máa fún mi. baby just give me a minute let me prepare for right. no No stress yourself. baby no no no no no no no no no ronú báyìí náà ah, pàtó ní pàtí how do you feel. She don't respect you. Ne? No, I didn't expect anybody. Let me check. Go and check what's on fire. Yeah. Let's see who's at the door. um, Mama, you don't know. Yeah. See. Hello. Good afternoon. Good afternoon. Yes, my name is Rick Winnie Martins. You're welcome. Hey, hmm. Damola. Létí mò ń pè láti bí oṣù méjì tó gbé kọ́ mi. No mo ra òun èso mo kàn ń pé necessary pé kò dé àmì inú mi dẹ́dùn pé wọn náà ṣe you can relate with what is on ground. It's like there's something I'm not getting right. Ṣàlàyé fún mi dáadáa kò yé mi ṣé nǹkan tó ń sọ ni pé láàrin oṣù mélòó tí wọ́n fi sáré lọ sí US ìfúnpọ̀ ní ọ̀dàmọ́ abákàlùjọ ọ̀dọ́ má sọ̀rọ̀. kò sí nǹkan tí mo ṣe fẹ́ sọ fọlá láti ṣàpá ṣàjọ máa bẹ̀rù sí jọ jọ lórí ilé sọ́kọ́ mi sí jọ Dàmọ́lá. so gbogbo nǹkan tó ń sọ fún mi látijọ́ ẹ̀ lórí lónìí and that I love you I will do this for you I'm gonna do that for you what about the promises you made to me have you forgotten all I sacrificed for you Damola you're nothing but an ingrate hmm. aláìmoore ni ẹ I picked you up when you were nobody. I did almost everything for you. Oh my God, I ọmọ gọ́tà yẹn náà ti ṣí ọ. ìwọ ó lè olójú kòkòrò sórí gbogbo onulé pátápátá títí kan Dàmọ́lá himself hard earned money mi I labored for it all. <sighs> Dàmọ́lá kò sí wàhálà o sórí gbogbo nǹkan tó ṣe fún mi pátá ọlọ́run ọba mi sọ fún ẹ ìwọ olè ìka olórí burúkú ọmọ ọ̀rọ̀ kíran máa tó kó wá balẹ̀ jẹ́ you go digger. wait wait wait wait wait wait He's. and said, Okay, let me whoa, come on, check out below. Ìpìlẹ̀ bá ti bàjẹ́ o. Àmìlà yàrá ẹ̀ náà ló wà. Ẹ wò látìgbà tó ti dé báyìí ti ń wẹkùn mu. <laughs> Ọlọ́run jù sọ̀rọ̀ ó ń ẹ tó rà wá lẹ́rú ò tí wọ́n ló fẹ́ sùn yóò hmm. nǹkan máa kàgbá kò nìyẹn nǹkan máa ṣe wá tí nǹkan bá ṣe. Ah, àbúrò kí mo wá kóra mi sí báyìí náà ní ìsìn ta ló ní wá sọ fún yín náà ẹ wo èmi e ṣe ẹrú ọsẹ ìkúlẹ mi o. olóyìnbó ikú sí wọn ṣe lọ ọsẹ ìkúlẹ kí ni ìyàtọ̀ ọsẹ ìkú àti ẹrú. ẹ wọ́n wò yá wa ìyàtọ̀ tó wà ń bẹ̀ bá gbọ̀nàgbọ̀nà ẹrú ọsẹ ìkú á sì bẹ́ẹ̀ ṣe ń wo olùrànlọ́wọ́ ni àmọ́ ẹrú ẹrú ẹrú kí lè wo ẹrú náà mẹsẹ̀njà. mẹsẹ̀njà hmm. wo dàpọ̀ ìbò wò lé ẹ lọ. olóyìnbó ò ní kú sílẹ̀ jẹ́ kí mi tòde ọ̀sẹ̀ ó yá bẹ̀. ẹ ṣáájú. ọ̀dà. fírèpè mi fírèpè mi màmá ló wà lẹ́nu ọ̀nà màmá ló ń sọ̀rọ̀ o ṣílẹ̀kùn ṣílẹ̀kùn ṣílẹ̀kùn jọ. fírèpè mi màmá ló ń sọ̀rọ̀ ṣílẹ̀kùn ṣogbọ́ ọkọ mi ṣorí jẹ́ ń sọ fún ẹ ọ̀rọ̀ téèyàn bá ti sínú téèyàn ò sọ pẹ̀lẹ́yìn ọ̀kan ó máa ń bàyàn ọ̀run jẹ́ ni o. èèyàn kàn bá ronú títí tí èèyàn bá fi ní ìfúnpá ni ṣílẹ̀kùn kó bá mi sọ̀rọ̀ ọkọ mi jọ ọkọ mi ọlọ́run mo fi bẹ̀ ẹ́ ọlọ́run ní pé ti ẹlẹ́kùn ṣílẹ̀kùn. kílẹ̀ pẹ̀lú ọkọ mi ibi ni màá wà sílẹ̀ máa fi mọ́ ọ. mama grandma ẹ má sọ fún ìdílé bàbá sí grandma. wọ́n lábùkún wo bí ẹrù ẹ wọ́. àbùkún wo bí ẹrù ẹ wọ́ nílé ayé. ó jẹun ẹni ọmọ fúlọ́wọ́ ẹ̀gbọ́n ń jẹ ọba wà ọkùnrin tí ò ṣe é gbé pọ́n bó orí péńté ọba ènìyàn máa ń mú wọn sí i wọ́n ti pín ìyá tá dànù yẹn ló fi ń sunkún tó sunkún sunkún sunkún tó yìí lápara ẹ̀ wàá rí gbà tọ́lọ́n bá máa dákòlò ẹ̀ padà tọ́lọ́n bá máa múnú ẹ̀ dùn tọ́lọ́n máa pèsè ọkọ̀ orí ẹ̀ ọkọ̀ àyà ẹ̀ fún ẹ̀ adé orí tó máa bẹ́ẹ̀ títí dọjọ́ alẹ́ tá a wà pẹ̀lú ẹ̀ tí ò ní kúrò ọlọ́run máa ṣe é. àmì jésù. ọlọ́run máa ṣe fún ẹ sórí wá gbọ́ ọ̀pọ̀ mi ẹkún tó ń sun ó ká mi lára gẹ́gẹ́ bí abiyamọ màá ẹ lójú mo máa bẹ̀rẹ̀ àwẹ̀ látọ̀la ni bẹ́ẹ̀ ni àwẹ̀ funfun ni mi ní break màá máa ní ìbẹ̀ lọ́hùn fún ẹ pé adé orí ẹ tó máa jókòó tí ẹ dojú alẹ́ báyìí kó lóun bá mi pèsè ẹ fún wo kó tó di ọ̀sẹ̀ kan wọ́n máa wẹ mí o kó tó di ọ̀sẹ̀ kan báyìí wàá rí pé ọkọ orí ẹ̀kọ́ àyà ẹ̀ báyìí ló máa wá ẹ̀ wá á dẹ̀ jókòó tí ẹ dojú alẹ́. grandma kó tó tọ̀sẹ̀. mo ti gbàwẹ̀ fáìmọye àti tó àwọn ọmọbìnrin tó yẹ wọ́n á tó bí fifteen tí mi tí mi bá exaggerate wọ́n á fẹ́ tó twenty five bẹ́ẹ̀ ni tó pé láàárín ìjọ mẹ́rin sí márùn-ún tí mo fi ń gbàwẹ̀ yẹn báyìí wọ́n á pè mí pé mọ́mì adéorí ti yọjú wọ́n lọ bèrè ìyàwó máa jẹ́ kí n dárúkọ ẹni ẹni ẹni ńlá ni. obìnrin fifteen sí twenty ìbílẹ̀ ti máa rí wọn. agbe funfun gbò ni wọ́n máa ń rẹ́ǹtì ni. sáwọn èèyàn ní problem ọkọ tó pọ̀ gan lu èèyàn. ah wọ́n rẹ́ǹtì ni ni o wọ́n rẹ́ǹtì ni fáà àwọn oníṣòro ọkùnrin ah rẹpẹtẹ ṣé tí bá ṣe tiẹ̀ sì ṣe mo fẹ́ lọ sọ fún yàn pé mi ni mo gbàwẹ̀ fún ìwọ ló máa mọ wàjú ẹ̀ l'association tó lọ́ máa ní meeting ẹ̀ẹ̀kan máa rìn tẹ́ máa máa tọ́jú mi àkànjọ ìwọ̀n wa náà ti wà tí wàjú ọ̀la bọ̀ sí sáìdì nìkan. bípínlẹ̀ bá ti bàjẹ́ o kìnìún olódodo yóò ṣe o bípínlẹ̀ bá ti bàjẹ́ náà kìnìún olódodo yóò ṣe o ìbílẹ̀ bàtí bàjẹ́ o kí olódodo yóò ṣe o ìbílẹ̀ bàtí bàjẹ́ o ẹ olódodo yóò ṣe mo lọ fẹ́ gbé sí. má gbé sínú bíbá ah ẹ prefer ní boot. ah rárá. Yeah. yeah. Thank you very much. You're welcome. You're welcome. Kí lorúkọ yín? Ṣémi. Ṣémi. Ṣémi lóore. Yeah, Ṣémi lóore. So how do you feel táwọn èèyàn bá pè ẹ́ ní Ṣémi? Uh, well, mi ò fi ìbá kan orúkọ mi ni. Ṣémi ni short form Ṣémi lóore, so orúkọ mi náà ni méjèèjì. Eh. Bẹ́ẹ̀ni. So what if I call you Ṣémi lóore? Nǹkan tó bá wù yín lẹ lè pè mí, àtúbà orúkọ mi náà ni méjèèjì máa dá yín lò. Okay, it's all right. Anyway, Fúrépemí Martins lórúkọ mi. Wow, good to meet you. Good to meet you. Mo máa ń rí around. Ah, Emi, ah. gbé ládùúgbò yìí, èmi kàn máa máa hustle mi ni omi ò gbé ládùúgbò yìí. Ó eh, ò dẹ̀ rí mi rí o mọ̀ mí. Ah, mi ì rò pé bóyá mo pàdé yín rí rí. Anyway, it's okay. Èmi náà gbé ní Naija. US based ni mí, mo kàn máa ń once in a while ni. Ẹ̀yin ará Amẹ́ríkà rèé o nàìjà làwọn wà ọmọ nàìjà ni mí mo lè fi ń ṣí pepsi hmm. nàìjà ló bí mi sí ẹbí òde amẹ́ríkà rẹ̀ náà bọ̀ á àmọ́ tó lọ́n lè ṣe bóyá ọ̀la ìmúná lè ro gba visa káwọn náà apply ká dìbò àwọn dé ìlú ọba. Hmm. ọmọ nàìjà ọlọ́run á ṣe lágbára lọ anyway kò sí problem. yes ma'am. so no wahala ah, fíre pè mí lórúkọ mi fíre pè mí martins. oh interesting good to meet you. tí ẹ bá bínú iṣẹ́ máa kì í gba nọ́mbà yín. no it's not a problem. kí ni máa pè yín ni o because kẹ má lọ lólúbára mi rìn um, èmi làwọn wà ó ọ̀yàmọ̀. okay zero eight zero two. zero eight zero two. three three. three three. one one. one one. four four seven one. four four seven zero. Mm. okay ma ẹ ṣe. all right now. àbá I tí. ah no no worry. so má bínú kó kéré. ah ṣe ti gbọ́. ah àwọn tá à ń ṣẹ́rù sórí gan fún wọn sọ tó eléyìí ẹ̀yin alábàgì afaradú eléyìí. just call me. ẹ ṣe gan máa flash yín ni màmí ní card. okay okay. wọ́n I'm sure you ṣé o wà comfortable níbí bàbí ibi um, ibi ghetto You tell me, gbé tí mo forí pamọ́ sí rẹ̀. I, I understand. So, Bawa comfortable um, because um, Orule Mamu Abi, but you're tight and other things a lè lọ síta ká lọ gba fresh air. ṣe mi lóore ṣòro ibi tí ìfẹ́ èèyàn bá ń gbé lèèyàn máa ń bá fi ìfẹ́ gbé ṣòro bí mo ṣe wọlé tí mi ò bá wà comfortable ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti máa sọ fún ẹ I'll spell it out to you. I I I I I I understand but nǹkan tí mo sọ ni wípé you're kind of person I, I won't say o ṣe to kọ́kọ́ wá mi wá sí Yorùbá but your kind of person mo pe pé o lè. ṣe mí lóore I am very much okay. okay. ṣe mí lóore jókòó. Fi rẹ̀ pè mí. Ṣé mi lóore? Do you really love me? Mo nífẹ̀ẹ́ ju bó ṣe lérò lọ. I love you heartedly. You're welcome. So much. Ohun tó jẹ́ mẹ́ta tàti ní náà ni, but mo ìlérí nǹkan tó máa. Ṣé mi lóore, save me the stories, I am okay. Ìnáyí tọ́ mi bàjẹ́ ni. Ah, má bọ̀ dáre, I know the right thing to do. Hmm? Àbọ̀ àjẹ noodles. Ìsinmi ah. gáàsì gan ni. Ṣé mi lóore. Fẹ́ ṣàlejò ni. Mo wà okay. Mo wà okay. So. Mo lábẹ́ bẹ̀ má bọ̀ jàre ah, wo embarrass mi. ìgbà tí mo gba bíbá yìí actually ẹwọ yẹ ká ní sùúrù mo calm down mo calm down ìgbà alábẹ̀rẹ̀ ọ̀rọ̀ fẹ́ẹ́ tẹ̀lé àtọmọ yìí play kan ọ̀tẹ̀ sísáré sọ pé bí amọ̀ ti gbowó ẹ jẹ́ ká ẹ jẹ́ ká trust ara wa sí for every business in life I mean trust is very very essential eh? you need to trust people you're dealing with ah, ah. that's how it works. ẹ eh, ẹ eh, wo ẹ sẹmẹ sẹmẹ bọdà wo má jẹ àṣẹ bẹ́ẹ̀ kò sí trust bẹ́ẹ̀ yóò bá wá trust kì í ṣe irú ẹ̀ lèyàn tó àwọn ẹ̀kọ́ sẹ́ẹ̀dì ni ló bá ka ẹ́ fi sí ọkà adérí sẹ́ẹ̀dì ọkà adérí ìgbì ni níwọ̀n tó yẹ pé tó bá gbowó bó ti wà yìí ni àwọn ò mọ̀ lẹ́yìn tẹ́ ti bára yín lò bí oṣù bíi méjì tífẹ̀ ti wọnú ara wọn tí wọ́n bá ti wá ń gbowó báwo làwọn ṣe mọ̀ pé wọ́n ń gbowó. o yẹ ẹ abẹ́ àgbọ̀. Hmm? sori ọkùnrin lèmi oyè máa kọ́ tomi sọ́ọ́jì kí n ba lè tẹ̀lẹ̀ tútù gbogbo kí ni wà lórí mi tí mo ti plan tí mo ti pin tí mo ti lock tí mo ti knock tí mo ti pound tó yẹ pé ọkọ mi ah, access ẹ̀ máa gbowó jáde ni ẹ̀ lẹ́ máa ní sùn náà ẹ̀ ṣe máa Ah. nana mú ló pa wá bí àwa gan àbí wo sàkárè o mr sàkárè èmi è ṣe sàkà kó mọ lò sàkà máa ń jẹ kankan fún mi bẹ́ẹ̀ ni bó ṣe ń wò mí ọmọ èkó sánsan ni mí. èkó ìbàdàn pàtàkì. èwo tún lè kó ìbàdàn pàtàkì ah. ó bẹ̀rẹ̀ dáadáa nù. wo jẹ́ ẹ sọ fún ọ ọbaláwo tó ṣògùn àrẹ̀mọ fún àgàn tí ń jọ tí ń yọ tó ń gbàlù hmm, tó ṣe kùlùkùlù mọ̀kìtì náà dùn eh. ṣé má tàn ọ́ ó lè dọ̀sọ́kùn orúkọ kó gbọ́mọ ń pa lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wo níbi tá a bá dé yìí ìgánà múlẹ̀ ìgánà múlẹ̀ ìmúlẹ̀ ni gẹ́gẹ́ ń ló sùn ọ̀jù bẹ́ẹ̀ ni ẹni ó bá dalẹ̀ báyìí yóò balẹ̀ ni. ṣe lọ́ra bíléèdì wa. èmi ló lọ sàká fún. guy listen ma clear you ma clear you see. láì dúró lójú ọ̀nà wá àmúlẹ̀ yẹn ẹ̀kọ́ bí ẹ̀kọ́ wa kí náà ń bára wa fà. jẹ́ lọ ra bíléèdì kápẹ́rẹ́ wa lẹ́ kápẹ́jẹ̀ lá kápẹ́jẹ̀ wa lá ni ǹdọ́ ní jẹ́múlẹ̀. omi dáadáa sí èmi kọ́kọ́ tí gbọ́ omi tí gbọ́ pẹ́lẹ̀ tí fresh èmi kò tí máa ṣe kiri náà tí máa ṣe nọ́mà ẹ̀sán ẹ wo jọ́ta sí mọ̀ mi ṣé mi dọ̀wọ́rú ni. Ah, ẹ bọ́ ẹ bó ti wà yìí kódà ọ̀ ń dà fọ́ọ̀dù rú kò sẹ́ni tó lè dàrú tó tí wọ̀ bá wá dọwọ́ rú tọ̀ dà fọ́ọ̀dù rú tó sì ọ̀gẹ́gẹ́ ìgárà múlẹ̀ tábà ti múlẹ̀ ó ti tẹ́ ọkàn bá mú. lásìkò náà ló dé wá àdé ìgbóná ṣẹ́ni bẹ́ẹ̀ wà ní báyìí mo ti ń gbọ́ pé mi kò máa tó máa fresh nù máa tó máa wọ bẹ̀ tá máa ju máa tó máa di ẹ̀ tó máa rí owó ti wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ṣe wà sẹ́yìn bá mi kọ́ mi tẹ́wọ̀n mi kọ́ mi kọ́ ọ̀la ní ọjọ́ ìgbàdàn ẹni tó ń gbàdàn ẹ̀ ń bèrè owó tó ń gbàdàn kí ló ń gbàdàn ọgbẹ́ tó gbàbẹ̀ sọ́dá bá mi gángan. èmi lọ́jọ́ kí n káṣà gan kí n fifty àbí kí n thirty percent ní ẹ̀jẹ̀ tí gbowó ẹ̀kan ọ̀rọ̀ mo dáhùn múlẹ̀ múlẹ̀. àwọn àlùkẹ́tà sọ́wọ́ pé yóò ti máa gbowó bó ti ṣe. ìwọ náà ló fà á bí ẹni tó ní agbára lélẹ̀ tẹ́lẹ̀ ìgbọ̀nàgbọ̀nàgbọ̀n sàn sàn ọmọ tó yẹ ọgbọ̀n andy the ah, giant ah, ah. ebi wà lọ́gàn gángan ni ọ kí ni hmm. rí mo ní kí ni rí wo bó ṣe wà tó bá lòun gbọ́n bíi ifá tó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ọ ń jẹ́ òfin pọ́bìnrin ni mí èmi mọ̀ ni hmm, hmm. kí n mọ̀ mẹ̀mẹ̀. wo ẹ̀mí wàá jẹ́ oyè wọ́n dọ̀bù rẹ̀ fún pé obìnrin ló lè pe àwọn ọkùnrin àgbàlagbà báyìí àwa gbọ́n òun tó jẹ́ ọmọdé nì òun gan ni ah tí n bá ò díẹ̀ tí n bá ò díẹ̀. blood gonna dry. oh gonna die die die gonna die oh my god and Who no no go no. Who no too much go peme. Nonsense body. Òfowó lẹ̀ hmm. òfowó lẹ̀ pẹ̀lú. Kò lè fi lẹ̀. Nígbà tí mo sọ, ẹ ṣàpọ̀n bá mi jẹ, ẹni kú ṣàforíjì mi, mo ṣetán máa ṣe gbogbo àtúnṣe. Ẹ máa ṣàtúnṣe, kí ni màá fẹ́ ṣe? Ẹ ṣáà fún gbogbo nǹkan tí mo ti ṣe látẹ̀yìnwá tó ló ń dùn yẹn mo ti ṣetán láti tún gbogbo ẹ̀ ṣe pátápátá adep continue life o ok ẹ ṣe ẹ ṣe téèyàn ah, bá ń ṣe lọ́hùn gan téèyàn bá kúnlẹ̀ tó bá gbàwẹ̀ tó bá bẹ lọ́hùn á dáríjì mí èmi ṣáà ni mo mọ̀ pé mo ti ṣìwàwù mo ti ṣiṣẹ́ sí i òun náà ló jẹ́ kí n máa sọ pé ṣáà bá mi bá mi bẹ̀ ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ máa tún pè yín padà lọ́la kí n lè kí n lè mọ̀ ẹ ṣe gan ẹ ṣe o ọlọ́run àtúndì àtọ̀nà yín ṣe ẹ ṣe o. kò tọ́jú ọ̀rẹ́ mi. mo jù lọ sọ́jà o. <laughs> so báwa níṣẹ́. Patient love, good father, doing well. You guys are really mm. cool friends. Thank you so much. Thank you. Really cool friends. Yes. Careful. How far? So, báwo ni ṣe ṣe everything lọ? Bóyá kò kọjá àmọ́ wà old mo wà ní leave. That's good. Lọ́dà ah. àwọn nǹkan tó ń ṣe o má dà sórí tébù ọ̀. Bọ́lá náà wá wà látẹ̀kùn báyìí. Mo wà lórí kọ́ọ̀ ní sọ̀rọ̀ ẹ̀rẹ̀ kó gbà tún mi ah, ọ̀rẹ́ mi enjoy o. Ah, kí ló ní wọn ṣe látẹkùn báyìí. ìwọ náà lọ sọ lórí fóònù ọ̀rọ̀ tó dé. Ah. <laughs> mo ní sọlá ó sì wà lẹ́gbẹ̀ẹ́ kọ́ mi látẹ̀kùn ó yá ọlọ́kọ ti dé. Ah, ẹ ẹ dẹ rọra mo ti gbọ́ mo ti gbọ́ àwọn náà má mà ní tiwa tí bá ní ká bá keep company wọn náà ni. yes darling má bí ó ní kan tí mo retí mo gbà tí mi ò mo wa pe account officer mi ó wá confirm fún mi pé owó yẹn ti wà ní account mi so ìwọ náà o máa ti rí alert. oh thank you darling You're thank welcome. so much darling. yes you go my love. Sẹ́límọ́. Má. Oúnjẹ ń kọ́. Oúnjẹ ń kọ́. Oúnjẹ. Food. Ó wọn náà ni. máa fa ọgbọ́n akínní, mo lélẹ̀ tán díyàn lójú látẹ̀kùn. Má bínú mọ̀ mi. Ní ọmọ lè bínú sí ẹ. ẹ kúlẹ̀ ọ̀rẹ́ mi. Oh. mọ́mí ẹ sùn grandma oh. ẹ káàbọ̀ wá. ẹ sùn wá. ẹ ra grandma ẹ káàbọ̀ wá. Um, ṣé mi lóore. Brahmani sórí látìgbà tí ìyá mi ti bí mi tán báyìí ni mọ́mí mi kú grandma lo gbé mi láti kókó tí wọ́n tọ̀ mí. ẹ kẹ́sìn ọ̀nà bá mi. ẹ ra mọ́mí ẹ kẹlẹ́ wa wà ẹ lè jẹun lágbára wo sẹmẹ wo fọkàn ẹ balẹ̀ nǹkan kan náà ni sórí gbogbo ikú tó pa ní tí wọ́n kàn ní ìdájí fẹ́mi ni pé gbogbo bí sùn ṣe kú tọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ìkápá tèmi lọ́wà èmi látọ̀nà tèmi ò tọwọ́ sọ́nà wọ́n put ẹ̀ hìn ó ti yọ ní ìsẹ̀ tọ́wárí bójú bá wá yẹjú òun wọn má yẹ̀wò if the eyes is tase eyes then lo the voice tase the voice tóun ọba ti yẹ o ní ìṣòro gbogbo tó wà ń bẹ̀ pápátá ọ máa jẹun lọ. no worry nothing dey tasi nothing dey yẹ ó yẹ pé yín lọ ẹ ló ń lọ straight kò sí nǹkan tó máa yẹ gbogbo ẹ máa lo èmi kan tí wọn mú yẹn máa jáde ẹ pé wọn ti wọ wọn because kò pọ̀ lórí mi gan mú kó nínú ọmú yẹn máa lo ṣáná di ọ̀sùn lóbi yìí ṣe. àti láyé ló dé yìí. so level ta wà yín sí jọ àmì ẹ̀ lórí ẹ̀. mẹ́ta èmi ìwọ àti sẹ́límù. ó bí sẹ́límù. Tẹ́límọ́ ah, ọmọ kúkú tí ọ wà náà léyìn. Mr. Sakanu náà eyín fòbìnrin sí òpàrọ̀ báyìí ah! tó bá ti di dẹ́bù ìbáyìí tóbi ní bá ti wọ àwọn máa ya ni àwọn ah! ṣe máa ń tó máa dẹ́ mẹ́ta yẹn wọ́n ti pọ̀ jù àmì ti wà òkè. Zẹ́mẹ̀ ọ̀já àwa tá a já jù lọ là ń sọ̀rọ̀ torí tá a bá ń sọ̀rọ̀ pàrọ̀ náà lè tá a bá ń sọ̀rọ̀ dì Sẹ́límọ̀ is a dealer. Then sọ wá rí Sẹ́límọ̀ kò yẹ pé lóbìnrin mọ́ ó tọ̀ wá ń bẹ̀ àti bíi kéèyàn bá yọ bíi kó ń bẹ̀ kọ́ máa pè lọ́kọ̀ ọkọ ní sẹ́límọ̀ sẹ́límọ̀ is a wiki guy is a wiki girl is a wiki lady. Ah, so àfàfọ́ wọn wọn jábí sí wọn bá lè máa. ẹ kò má jẹ́ àti ìfọ́ wa náà yàrá wa yàn níbi táwa fọ́wọ́ wọn fọ́wọ́ wọn fọ́wọ́ wọn ẹni jẹ torí ẹyin òjò tó yẹ kó yẹn kúrò dídán mo mọ̀ mọ̀ mo ta láì ojú ọjà torí ẹ̀ mo ṣe mú sẹ́límọ̀ wọlé àwọn tó wà lọ lè fẹ́ fọgbọ́n tẹ̀ lọ tàbí wọ́n wá ní ìyáálé kan tó wà lọ lé ó lè lóun tó fi rọrọ ìyá wa ni ó ti dàjẹ́ lọ lé má jẹ́ aṣọ gbòòrò tó kù aṣọ ọ̀dọ̀. ní wàhálà yẹn tó bá yẹ jẹ́ ọ̀wọ́ jẹ́ mi sí wíyẹ ìjà mi sí wíyẹ kí n bọ́ bí yẹn. sẹ́mẹ̀ máa kú yé. màmá ibi máa gá ibi gá. Ah! tiẹ̀ ti lọ bí a lọ rìm tiẹ̀ yẹ nígbà tí ládàá yẹ olùsí agùnmánìyè àbí ṣòkòtò tó fẹ́ tó fẹ́ sáńpé tàbí bí o ọwọ́ mi sì pọ́n wá ah what the fuck. ṣe mí lóore ẹ sọ ọkàn lèmi àti ẹ ti pàdé actually and ever since tí mo ti pàdé ṣe mí lóore grandma just like I found the key to my happiness ó máa múnú mi dùn lójoojúmọ́ in fact grandma ojoojúmọ́ ni mo nífẹ̀ẹ́ ṣe mi lórí sí i keep loving you every day. Hmm. ojú làgbàlagbà máa ń yá kí n yá ẹnu ìgbà míì wá àgbàlagbà gbọ́dọ̀ yájú kó yá ẹnu nínú lajúlẹ̀ kíta lùbọ̀ kó wọ̀ sórí àwọn òbí ẹ̀ tán bí ẹ lọ́mọ wọ́n ṣe mú mi wọ́n mú mi bí mọ̀lẹ́bí wọn ni wọn kì í jẹ́ kí n sọnù bí ajá tí ò gbọ́ fèrè ọlọ́dẹ nítorí ẹ̀mí ní jẹ́ kí wọ́n sọnù làjà tí ò gbọ́ fèrè lọ́dẹ sórí ọmọkùnrin tẹ́lẹ̀ ń yìn òfo lórí òfo asán lórí asán lórí kò sóore kan báyìí tó lè ṣe fún ẹ ẹlẹ́tàn ni. Hmm. kì í ṣe ẹni tí èèyàn lè gbọ́kànlé sórí ojú ẹ̀ bó ṣe wà yẹn nínú ojú ẹ̀ àtàárọ̀ báyìí ìpín ló kún bẹ́ẹ̀ <laughs> kò lè bẹ́ẹ̀ dálẹ́ o. grandma. Oh ẹni tẹ́ ẹ̀ tí mọ̀ rí dáadáa. you just met Ṣèmi lóore báwo lẹ ṣe máa sáré jókòó tẹ máa sáré kọ̀ọ̀kan pé à ah, pọ̀pọ̀ yìí o ẹlẹ́tàn ni kò ní fẹ́ mi hmm. no grandma Ṣèmi lóore loves me genuinely. mo ti gbọ́ ọkọ mi ṣùgbọ́n tó bá fẹ́ mọ̀ wípé ó lọ́ọ̀fù ẹ ó wá tẹ̀lé gbogbo àwọn owó gbogbo nǹkan míì ìwọ paramọ́ fún má túraká tó o bá túraká wàá rí i pé láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ máa já sómi ṣùgbọ́n tó bá náwó ẹ̀ fún tó ń ṣe àì máa tẹ̀lé ẹ̀ jìnnà bọ́n tó bá ti lè káwọ́ mọ́ra tó túraká fún wàá rí i pé ògidì ẹ̀tàn lásán lásán òun ní lọ́ọ̀fù wo ló ní fún ẹ èmi ò dẹ̀ ní dúró kí n wò kó ṣe irú ẹ̀ a máa ṣí lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ni hmm? ọmọ mi olórí burúkú mi sẹ́yìn.

mrs elimo kíni wigara day um, wa titan kíni ń wí èmi ò gbọ́ can i can i can i can i can i talk one can i talk one sọlọ sọlọ ẹ kọ́ bá mi sọ fún àwọn ọkọ súnmọ́ yìí. níbo ẹ wo ẹ ẹ ẹ dánẹ́bọ̀ ìwé lélẹ̀ wo tó bá fẹ́ sọ̀rọ̀ tó ń tọ̀sọ̀ torí ntẹ́mi àti ẹ ta fẹ́ wọ̀ ya yàrá owó wa tó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀tọ́ wa tó wà ń bẹ tó yẹ kó o ti fún wa lájọ òun la wá gbà ẹ jẹ́ bẹ̀ lù tiẹ̀ lámà ni o. tó o bá tilẹ̀ kówó ilẹ̀ kò sí wàhálà. ẹ ṣe no be say i don collect money no be say i don give na no be say the money. kò fi ṣe no be say no be ṣeré ṣeré. ṣeré ọ̀rọ̀ wọ̀nyẹn no be say the money. ọ̀hún ti lọ́wọ́ ọ̀hún ti lọ́wọ́ ó ti ṣe ọmọ yà ẹnu lọ́nà bàjẹ́ ẹnu ẹnu tiẹ̀ pa o. àyàmú yẹn mú kò sówó ẹ lọ bá. ẹ gbé kálọ̀ ti ti sódò. ẹ jẹ́ kẹ́jọ yọ gbogbo ẹ̀ kó yọ gbogbo mú ẹ̀ ó yẹ gbé ẹ gbé ẹ palẹ̀ wò ó yẹ gbé ẹ gbé ẹ palẹ̀ wò ẹ palẹ̀ wò. kúdẹ̀ nálọ̀ jọ sí ó lọ kúdẹ̀. ṣé mi lóore ọmọ olè. ìwò ah, ṣe drop mi eh. ní Fágbọ́lá junction tí mo lọ iṣẹ́ ẹ̀sìn mọ̀ kàn tẹ̀lé mi ìdí ẹ̀ mọ iye wọn yá méjì àgbẹ̀ tó ṣàpá àwọn kan tẹ̀lé mi wọn bẹ̀rẹ̀ sí ní bá mi rí àgbẹ̀ yẹn yẹn láwọn fẹ́ gba fóònù yẹ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ. ẹ bẹ̀rẹ̀ fún yúnífọ̀mù mi o àyè bẹ̀rẹ̀ mi ẹ ẹ mọ̀ kọ́ máa ṣe léṣe dé. ṣé mi lò èrò ni wọ́n ń ta fóònù ó bá ti má bá wọn dúràgẹ̀ tó bá mú un lọ adẹ́rà mi ìwọ náà wò ṣó fẹ́ kí wọ́n lọ ẹ̀pà fún mi ni. ìlú náà ṣe ṣe ọkùnrin ni mo mọ̀ pé wọ́n máa wọ́n nà mí tèmi yẹ wọ́n nà mí gan-an wọ́n yẹ ṣe mí ṣe. anyway pẹ̀lẹ́ ṣòro nǹkan tí mo kàn mọ̀ tó máa ṣẹlẹ̀ ni pé àsìkò ti tó máa kúrò ládùúgbò yìí. ah yes. that's the solution àdúgbò ti sú mi gan àwọn tó ń bínú mi pọ̀ gan ládùúgbò gbogbo ọ̀dà fáwọn mi gan ti ṣe eh, ìrẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìzúra ìwọ wọṣọ jẹ́ ká wà lọ sọ hospital kan lè take care ah, àwọ̀ rẹ̀ jẹ́ kí n bẹ̀ mú eh, pẹ̀lẹ́ mo wà mo wà mo Munisola my God. ọ̀rọ̀ balẹ̀ kò ní kàn náà. Monísọ́lá kí n wo kí ni tán fún èmi ní Mr. Saka Sẹ́límọ́ àti ṣe mí lórí ọkọ àfẹ́sọ́nà tèmi tí mo ṣe béèyàn tí wọ́n wá fi ń ṣe yẹ̀yẹ́ tí wọ́n plan lé lórí tí wọ́n wá gbé sórí social media tí gbogbo èèyàn wò. Ah, Monísọ́lá wọ́n ti pa mí. olórí burúkú ni àwọn gáàsì náà ṣé tó bá yẹ pé mo mọ̀ pé nǹkan tán máa ṣe lélẹ́yìn ṣé èmi máa bá wọn máa bẹ̀bẹ̀ ni mo sì ní kó lé wọn dànù. Monísọ́lá mama cook dẹ̀ sọ for me. she called me ó ní à ah, trust mattress ṣe mí lóore pé ni that should be very careful but sincerely I was blindfolded with love. ṣe bẹ́ẹ̀ mi náà sọ fún ẹ bọ̀gbá tó sọ pé ẹ o ṣe mí lóore ó love ẹ yìí dẹ̀ lè máa discourage ẹ but now tó dẹ̀ two months, mọ̀ nsìn ó ṣáà máa lè filẹ̀ kó máa lọ́n lọ tiẹ̀. mo ní sọlá kí n jẹ́ kí ṣe mí lóore máa bá tiẹ̀ lọ oh really anyway jẹ́ kí n sọ fún ẹ ṣé orí èmi fi re pè mí máa jẹ́ kí ṣe mí lóore gbà ṣé o mọ̀ pé èmi for a very long time ni mo decide pé mi ní fẹ́ ọmọ nàìjà mọ́ now tí mo tún wá jàjà wá sí nàìjà tí mo sọ pé òkè kí n tiẹ̀ déètì ẹnìkan kí n fi wò tó tún wá ṣe bẹ́ẹ̀ fún mi ṣe orí ṣe mí lóore máa fi kọ́ àwọn ọmọkùnrin nàìjà tó kù lọ́gbọ́n ṣe mí lóore Sẹ́límọ́ àti Mr. Saka máa sì wọ́n dégbèdè ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọlọ́mọ akú sí. ní kò sọ́pọ̀ tiẹ̀ ní àrẹ́sì gbogbo wọn àwọn olórí burúkú ẹ̀dá gbogbo. àwọn ọkùnrin nàìjíríà ìwọ wà responsible rárá rárá. Ah! Ah! téèyàn bá ń sáré oko máa tẹ̀ tó bá ti tẹ̀lé ah Mr. Alaja ojo ojo Mr. Alaja ojú òsínlẹ̀ ọmọ adìyẹ dàgbà. mr laja. tójú bá wà lẹ́ńkọ́ á fi gbogbo ẹ̀ ṣe bá mi kí n kó lójú ẹ̀. kí ló mọ ẹ̀ tó wá dádúró sí ara mọ́tò báyìí kí ló ṣe. wàláyé inú kò dùn rárá o. kí ló mọ ẹ. gbogbo wàhálà rẹ̀ ṣẹlẹ̀ nu ilé inú kò dùn rárá. nínú ilé wa yìí. Eh? wàhálà ṣẹlẹ̀ nínú ilé wa yìí. Ah, ah. nínú ilé yìí ọ̀rọ̀ Mr. Saka àti Sẹ́límọ̀rè ń bẹ lágọ̀ ọlọ́pàá wọ́n ti máa fẹ́ gba fún wọn lóúnjẹ báyìí lẹ́sìn yìí. ó dà pé nǹkan ṣe ọ̀rọ̀ Sẹ́límọ̀ àti Saka ló wá mú bí ìgbà tó pé nǹkan kan ṣẹlẹ̀ nù. Ah, ah. Ah, ṣé ibi tán wà ẹ ló ń dùn ẹ ni àbí bí wò ó ṣe lọ kó máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ nítorí bọ́n ṣe wà ẹ bọ́n ṣe wà lọ́yẹn sìn wọ́n á ti máa jẹ wà. Mr. Saka tó jẹ́ pé wọn là pé wọn fẹ́ wàhálà wọn á ti gbẹ̀wù lọ́wọ́ wọn á ti máa yàgbẹ̀ wọn á ti máa bì báyìí. báà nìyẹn wá kàn ó dẹ̀ tún ṣọ́ọ̀bù pé wọn lè rẹ́wà wọn gan jẹ báyìí nítorí tí wọ́n ju ráìsì lọ ẹ wá tiwọn gàrí tá a bá dẹ̀ tún ní kan fún ọmú is one five per ike hmm. ṣerú irú ìtẹ́ kó rẹ̀ wà pẹ̀lú wọn sìn kan fún ẹnì kankan kò lè tó méjì wàá pò pọ̀ bí ìgbà tó mu mi gàrí ni hmm. so kọ́ lọ́n ṣàánú hmm. so nǹkan tó jẹ òun ló yó wọn ẹ fún wọn lẹ̀ síbẹ̀ kankan máa èyí tó kù kan lò láyé náà bọ́ bá wa ń gbò náà lè cause nuisance so ẹ jẹ́ kankan wà ń bẹ̀. a ṣe pé ọ̀kánjúà àti olè ọ̀kọ̀ọ̀kan náà báyìí ni wọ́n ah, mètì ni. ọjọ́ ni wọ́n jọ máa ń rìn báyìí níbi kẹ́tù méjì lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni ah. so ẹni tó bá dẹ̀ ti lójú kòkòrò náà olè ni ṣé wò mọ̀ pé agbépo lájà àtẹni tó gbà lọ́wọ́ ẹ̀ ó lè làwọn méjèèjì ó lè ní ah, wọn. Ah, ah. advice mi kan máa fún ẹni wípé tún ọmọlúàbí ẹ̀ ṣe o hmm. ibi téèyàn bá ti ń ṣiṣẹ́ wọn kì í bàbẹ̀ jẹ́ because ó lè padà débẹ̀ lọ́la gbà mo tún wá kí yín ni wọ́n á tún tẹ́wọ́ gbà ẹ̀ tí hmm. wọ́n ń bàbẹ̀ jẹ́ ó ti get wisdom wisdom wisdom ah ah ah a ní ká ṣọ̀rọ̀ yìí ní ọ̀nà ọ̀ràn kan òwọ̀jà ló ti ń fa fún télọ̀ tó tún gábẹ́rẹ́ nì ok ẹ fẹ́ fi ṣe ọ̀nà kan wọjà pé eh. sálárì tẹ́ ń gbà kò tó yín jẹ ah, ah, ah. nítorí pé ti oníjẹkújẹ láti lé yín ẹ eh, bọ́nà kan ò ṣe wọjà náà lọ́nà kan wọnú prison. mr alaja. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. mr alaja. kirikiri wà ń bẹ eléwéran wà ń bẹ ọba wà ń bẹ iléṣà bá and we have about fifty five thousand prisoners so bye so ọlọ́run aṣàánú wa tí wọ́n eh. gan bá dẹ̀ darapọ̀ mọ́ wọn náà. láéláé orí mi kọ ẹlẹ́dàá mi kọ n kò ní fẹ́ wọn lu gbàtáyà tọmọ. nítorí pé wàá wá tún wà ṣe ni òun ràn gúpá ń sípa àwọn èèyàn ń jèrè iṣẹ́ ọwọ́ wọn òun ṣe rọ́bì ṣúrẹ́ òun. ẹ mísàlá kí ni ká wá ṣe báyìí ká sí oúnjẹ ká lọ gbé fún àbí. ẹ gbé lọ Ọlọ́run ràn ẹ lọ́wọ́. ẹ kò ní dá sí. dá sí kíni ṣé ń gbà tẹjọ ń jalè ṣe bọ́lọ́run ló yọ ọ tí wọn ò gbé ẹ. mr alaja èmi ò bá yín jalè náà. wàláì tí wàhálà bá dé sí yín kò ní dá sí. wàhálà dé sí bàbá ẹ lọ. mr alaja ẹ máa ń lọ wàláì kò ní yọjú. bàbá ẹ um, Eshima. That's ma'am. No, um, ẹ má, ẹ má Eh. Yes, ẹ má worry. Ẹ jẹ́ n bá yín I know, ah, mo okay. Mm. Ah, no, more. okay. I'm sorry, ma. Ẹ ti bá mi jẹ́ kó mọ̀ Okay, Eshima. Yes, How are you? What a baby. Yes. Okay, kí ló ń bẹ̀rẹ̀ mi? Um, mo wá bá ẹ kí n lè bá ẹ sọ̀rọ̀ náà ni like the usual talk. Bọ̀ ó fọ́ ni, ẹ mélòó ni mo ti ń sọ fún ẹ pé kó má wàá máa wá sílé mi mọ́. Mo ti sọ fún ẹ severally pé mi ò tiẹ̀ fẹ́ rí traces around mi mọ́. Okay, ó wá jókòó comfortably sínú sitting room mi, mo fẹ́ rí ẹ kájọ sọ̀rọ̀. Kí ló fẹ́ bá mi sọ? So? and besides ṣé o ò ṣiṣẹ́ ni because ó fọ́nì ẹ̀yin ọmọkùnrin nàìjà ẹ ti lazy jù only but few ló wà responsible láàrin yìí why kí ló ń wá mi fún. Um, okay gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́ but I just want you to know that I love you so much and you mean the world to me. Really? Yes. <laughs> Love my faults anyway Either you love me or not, I do not care. Èmi, I do not care. And for your information, mi ò fẹ́ rí ẹ mọ́ nínú ilé. Ah, grandma, ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Mi ò fẹ́ rí ẹ mọ́ nínú ilé. Ṣé orí tó bá pẹ́ kó tó bọ́ta? Ọlọ́pàá ló máa gbé bọ́ta. Ah, ah, anyway, I'll be right back. Ma. sùn gbà wí. oyè mi oyè mi um, bó ṣe rí um, ẹ̀yin ni màá bẹ̀ bá mi ṣe púpọ̀ nu iṣẹ́ yẹn ẹ jẹ́ kó mọ̀ pé tèmi yàtọ̀. ṣé tí rí ẹni tí ò bá jẹ́ kóbìnrin gbádùn ló máa ń jèrè ẹ̀ ṣọ́rọ̀ mi yé yín bẹ́ẹ̀ ṣe wà ẹ má fi ṣèbínú tó bá jẹ́ mi ní ìmọ̀ bó bàtà máa láì dà kò le tó yẹn gbà tó ṣe pé mi náà nílé ọṣẹ rí um, màá púpọ̀ níṣẹ́ yẹn wọ̀nyí ni mo máa fi ẹ jẹ́ kó yé wípé mo yàtọ̀ láàrin àwọn ọkùnrin tó ti ń pàdé tí mi ò bá serious mi ni mo á sì báyìí ní every time pẹ̀lú bó ṣe máa embarrass mi tó at least that is enough proof for her to know that I'm different <laughs> ẹ kàn ṣáà ṣáà láti bá mi yìí bá sọ̀rọ̀ ṣẹ́gbọ́n ẹ <laughs> ṣe gan ma yes ma oh. ah, ma tó wá chẹ́ẹ̀kẹ́. ẹ ní má wọrí ma. gbogbo wọn ni. àgàgà àwọn ọmọkùnrin nàìjíríà yìí oh my god they are really really disgusting. o tá a bá kó ẹgbẹ̀rún lẹ́nu agbára káká la máa fi réyàn kan lóòótọ́ èèyàn burúkú pọ̀ rẹpẹtẹ nù ṣùgbọ́n tá a bá ní ká jíjú kẹ́ni burúkú kọjá èèyàn rí máa tẹ̀lé wọn àdìní rí mú mọ́ mo ti gbọ́ fẹ́ fàyọ̀ fún ẹ ní sórí ọkùnrin gidi wà o èèyàn lèèyàn tí ì rí o ṣùgbọ́n ọmọkùnrin tó wá lọ tí mo rí yẹn àpàkalẹ̀ lórúkọ ẹ má jíjọ léwu ni. Ah. grandma ele sora wo lè rí lára ẹ ah. àti pé grandma ìdùnnú náà ìgbà tí ṣe mí lórí mo rántí ẹ sọ fún mi pé ẹ kò ní sora gidi lára o and ṣe mí lórí ní tòótọ́ he was very very deceitful eléyìí báwo lẹ ṣe mọ̀ ṣé mo parọ́ fún nígbà tí mo sọ. ẹ parọ́ grandma àmọ́ ẹ dúró ná irú èèyàn wo nìyí because ah. i don't understand. èèyàn ẹlẹ́nu ara bíi ti ẹni mi ó kàn jẹ́ pé ọlọ́run fún mi ní ẹ̀mí mímọ́ tí mo fi máa ń gbóhùn àṣebí wo mi ní parọ́ fún ó lọ ọmọ kan àfíìsì ọwọ́ yẹn kọ dàbá yìí mo ṣe wá ọmọ àbúrò mi kan wá nù mo ṣe lọ́mọ ẹ mo pè mọ́ ọmọ yìí ọkọ làtọwọ́ ẹ báyìí o lè ṣe rere pẹ̀lú ẹ̀ o ní àá o lọ́ọ̀fù láàrin ọdún kan tó fi jọ ṣe obìnrin márùn ló lóyún. ìyá fèsì yẹn. fèsì ọ̀rọ̀ ah. ṣé èèyàn nìyẹn so tèmi bá sọ fún ẹ wípé ọ̀nà rẹ díjúmọ́ rí kò tẹ̀lé mi gbàbẹ̀ ọ̀nà ni ọmọkùnrin yẹn ló lè ṣe ọlọ́run adẹ́bà mi dúró tì í. <sighs> I'll think about it. I'll think about it. ọ̀dẹ̀ ní gbàgbẹ́ ní ojú ẹ̀ nígbà kí ni. Mr. Alaja ẹ lọ́pàá ah, Mr. Alaja wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ nílé báyìí o. Ọlọ́run jẹ́ ká rí ọ̀rọ̀ ah, wàhálà. mo ní pé wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ nílé ẹ̀sìn. Ọlọ́run wàhálà kí ló ṣẹlẹ̀ yẹn gbogbo ẹ̀. Eh, mo bí stíìkì eh. mo ní kí láàmú ṣàdédé ní mo gbọ́ táwọn kóòkù hmm. àti mú ìwá tí hmm. wọ́n ń sọ pé àfikàwọn rẹ̀ ń fúre pè mí. fúre pè mí wò fúre pè mí kan náà. ìbọn ló ti rí ọ̀rọ̀ burúkú tó ń sọ yìí. àgbàdàdà ló ń sọ lẹ́yìn hmm. yìí olóòlù jẹ́ kárí. Mr. Laja ṣé mo bá pààrọ̀ fún yín ni animal mistake mo pé kí la mo ṣáà ń gbọ́ a gbọ́dọ̀ ṣe é ni o a gbọ́dọ̀ ṣe é ni wọ́n ń ṣọ́ọ̀fù ra wọn a gbọ́dọ̀ ṣe é lálẹ́ ká ṣe kó lọ́ọ̀ kó ṣọ̀ skid. imagine Mr. Laja. mo ṣe rántí ni no wonder tí mú ìwọ àti màmá kúkú ṣe ń jókòó kiri látàárọ̀. àrè àrè. Ah, nǹkan tó ah, fẹ́ ah, ṣe rèé ọlọ́run ló wá fún wọn ṣe o ọlọ́run ló fún wọn ṣe. àǹfààní má fún wọn ṣe báyìí lẹ́sẹ̀ kíláàkà ṣe lórí àpàmọ́ fún ṣe agbọ́dọ̀ act fast Mr. Laja ṣé pé inú má jì. Ah, sir kí lẹ́yìn sir. ah ọ̀rẹ́ ah. sir. <laughs> dead. ẹ pààyàn ẹ̀yin méjèèjì ẹ pààyàn eh, ẹ wọ́n fẹ́ lọ sọ́nà ẹ ẹ eh, eh, you are under arrest now take them away take them away now. Move! so ó fún wọn ní owó mọ́tò láti lè ráyè pa ìyàwó ẹ̀ sọ fún mi náà kí ni ìyàwó ẹ̀ gangan ṣe fún ẹ tell me the reason you have láti pa ọmọbìnrin yẹn. ṣe mi ò ní any question tí mo fẹ́ dáhùn bíbáyìí àti àbádẹ mọ̀ pé ní any questions tẹ́ fẹ́ béèrè bí àfẹlẹ pé ìwà wà lọ. mẹ́ńdàlì àlè bípínlẹ̀ bá ti bàjẹ́ màmá ẹ̀. kí ni olódodo yóò ṣe o bípínlẹ̀ bá ti bàjẹ́ o kí ni olódodo yóò ṣe bípínlẹ̀ bá ti bàjẹ́ o. wonderful mama cook tájọ mú ẹyin méjèèjì yẹn òun ni màmá tiẹ̀. bẹ́ẹ̀ni mà èmi ni màmá mi martins fìjàbídè ni bàbá ẹ ẹ̀yin ni màmá mi bẹ́ẹ̀ni tó túmọ̀ sí pé ẹ̀yin lẹ ṣe ètò bí mú ìwà àti ìpínlẹ̀ pé wọ́n ṣe fẹ́ra wọn torí kẹ́ ẹ̀ lè pa fèrèpè ní àbí ọkẹ́ kí ni ìdí tẹ́ fi pa fèrèpè ní. nítorí property martin ti gbàgbé mi. martin ti gbàgbé bàbá fèrèpè mi. ó àìsàn ọmọ kan ṣoṣo tí martin fìjà fífi sílẹ̀ ìyẹn fèrèpè lọ nítorí property bàbá ẹ̀ wọ́n ò fẹ́ jẹ ogún fẹ́fẹ́ tẹ̀ mọ́lẹ̀ ẹ̀ ṣe pa ọmọ kan ṣoṣo náà dà. excuse me kò ń ṣe oyún ọkọ mi. real. mi ò wá mú ìwà tó bí ọdún bí ọgbọ̀n ọdún tọ̀ tí mo ti wà pẹ̀lú wọn. ìdí wọn wẹ̀ employ mi gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ òun dẹ̀ mi mú omi òun mi pẹ̀lú ìdíjọ láṣọṣe tí ó lóyún ìgbòho ìgbòho ìgbàlódé. òbí èdè ìjọ má ṣe kíní yẹn fún mi. kí ló dé tó láàánú èèyàn lójú báyìí ó mọ pé mo gbádùn ẹ mo lọ́ọ̀vẹ́ gan kò sí nǹkan tí mi ì lè ṣe fún ẹ mi ì fi yé ṣeré tó bá jẹ́ pé mi ì níyàwó ni ìwọ ni mo máa fẹ́ sílé mo gbádùn ẹ gan òkè ọmọ tó ṣẹlẹ̀ bèrè ẹni tí inú mi máa fún ẹ. ẹ̀dọ́ ẹ̀dọ́ gbogbo títí níyàwó kó tètè ṣe ìyàwó yìí gbọ́dọ̀ mọ̀ tó bá mọ̀ wàhálà ní fún mi. tí àwọn mi bá mọ̀ ṣé wo ló fẹ́ sọ fún ni ló sọ fún mi ṣé wo ló fẹ́ sọ fún ni ẹni tó jẹ́ pé kò sílé kò ráyè anything kò ráyè mi kò ráyè family iṣẹ́ yìí ló gbájú mọ́ gbogbo aládẹ̀mọ̀ pé dókítà ni ó ti lọ síbi iṣẹ́ náìtì ló wà jọ báwo ló ṣe wá fẹ́ mọ̀ ṣé wo ló fẹ́ sọ fún ni àti gbogbo nǹkan tó ń pọ́n lè yín náà yín náà lọ́hùn ni kò ń jóyàn tó bá jóyàn kò ń dùnyàn tó bá dùnyàn kò ń pààyàn wà á gbádùn ẹ̀ náà ni. ìdúró ọ̀gá ìdúró àjọkẹ́ kò possible náà ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu kò possible ah, o ò lè fojú ìsílẹ̀ o ò lè fi sílẹ̀ no ah etí wo ló fẹ́ bá a gbọ́ pé àwọn ọmọ ọ̀dọ́ mi lóyún fún mi nígbà tó mọ̀ pé ìyàwó tí mo fẹ́ sílẹ̀ níṣu lọ́kà kò lóyún láàárọ̀ fún mi débi kó máa bímọ wọ́n á sọ fún mi kó lóyún àbúrò náà àjọkẹ́ ìwọ náà bẹ̀rù ọdún bẹ̀rù náà wo the best thing tó lè ṣe ní kókó lójọ́ fún mi. mo dẹ̀ sọ fún yín o ẹ̀yin lẹ sọ fún mi pé kò sí wàhálà máa sí wàhálà àti dé ẹ fẹ́ dá mi dá pẹ̀lú gbogbo àdéhùn tẹ ṣe fún mi. wọ́n náà máa gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu náà sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ olúwàbí ló jáde lẹ́nu yìí àdéhùn àdéhùn ló kọ̀ mú bí nǹkan tó serious báyìí àdéhùn tó jẹ́ pé tọkùnrin bá ń ṣàdéhùn fún obìnrin ó kọ́ fẹ́ dà lásán ni ah, àbí ó oh, ṣé kò ṣe pé gbogbo ìlérí tí mò ń ṣe fún ẹ tí mò ń sọ fún ẹ pé i love you lòun ló kára mọ́tò tó báyìí wọ́n fi báyìí lórí irọ́ ni o lórí irọ́ torí pé mo fẹ́ dà ló jẹ́ kí n máa sọ gbogbo tí mò sọ fún ẹ look here and I want you to listen and listen attentively mo ti marry mo dẹ̀ love ọmọ mi gan mo dẹ̀ love ìyàwó mi gan mi ò lè fẹ́ ìyàwó kejì mi ò dẹ̀ lè jẹ́ kó jẹ́ ìyàwó kejì lẹ́yìn ìyàwó mi so the best thing tó lè ṣe fún mi ni pé kó lọ yọ oyún yẹn máa wá ṣe favour kan fún ẹ any amount ní ìfẹ́ mọ iye tó ní ìdíláyé bèrè lọ́wọ́ mi máa fún ẹ kó lọ yọ oyún yẹn simple. mi ò lè ṣẹ́yún ó tẹ́ mi lọ́rùn kí n lọ bí sílé wa. o ò lè ṣẹ́yún o really ìwọ ò lè ṣẹ́yún àjọkẹ́ ìwọ ò lè ṣẹ́yún odi Maria màmá Jésù oyún ló wá kàràmọ́ tó tó báyìí dnc ló kàràmọ́ ẹni tó jẹ́ pé tó bá wọlé under five minutes láàárọ̀ ó ò ní jẹun lọ síbẹ̀ wọ́n á ti yọ pínì lásán ọlọ́mọ agúsí pín ó ti jáde ó ti wà ókè ó ti nọ́mà ìwọ wá sọ pé ó lè ṣẹ́yún Abi, now let me tell you something nǹkan tí ò yí ẹ máa jẹ́ kó yí ẹ ń sìn tí ìwọ bá sọ pé o ò lè ṣẹ́yún kò sí wàhálà mi ò bẹ fa rárá bẹ́ẹ̀ fẹ́ kó yí ẹ pé last born mú mi yẹn òun ló bí yẹn wàá wà lọ sílé yín wàá lọ sọ fún mọ́mi pé mo ti lóyún o last born yín ni bàbá mi dẹ̀ ló lóyún yẹn because èmi ò ní gba oyún lọ́wọ́ ẹ̀. ṣé n kò lè fún un. èmi mo fún ẹ lóyún o tún lẹ́nu o tún sọ fún mi pé mo fún ẹ lóyún pẹ̀lú bó ṣe ń ríre ìjòjú mi ó tún sọ fún mi pé mo fún ẹ lóyún ó bíbà ẹ rónú ẹ pé kó tètè mọ nǹkan tó fẹ́ ṣe mo ti sọ fún ẹ ẹni àmọ́ tó bá ní nǹkan jẹ́ kí n mọ̀ ìwọ lóyún fún mi wá mo mọ̀ yí pé sítórí yìí ò tí ì rìn bóyá ẹ kàn tí ì ìgbà yẹn ni mo ti fi mú ìwálẹ̀ pẹ̀lú àǹtí mi kó máa bá mi tọ́jú ẹ̀ mo máa padà lọ sọ́dọ̀ Martins ìgbà tí mo dẹ̀ dọ́dọ̀ Martins ó sọ mi pé iṣẹ́ ilé ni màmá bá òun ṣe nínú tìlú ó wá bá mi lájọṣepọ̀ lẹ́yìn ìgbà náà ṣùgbọ́n wá ń fún mi lówó òun tó bá ti bá mi lájọṣepọ̀ kò pẹ́ sígbà yẹn náà tó bí ọdún mélòó kan ni Martins ṣaláìsí nígbà tó kú tán mo wá pè mí bẹ̀rẹ̀ sí ní bèrè pé ta ló bí òun ọ̀dọ́ àwọn ọmọ ara yé o bàbá àwọn ọmọ ẹ̀sọ́ ṣe ilẹ̀ ń yọ ilẹ̀ ń yọ ọmọ ayé o mo jẹ́ kí n dá ọkọ tí mo ṣe ìlú jẹ́ kí n dàbí ọgbọ́n láti ṣe kí n ti wá má bàa gbé. wonderful. Àjọkẹ́, Àjọkẹ́, má ka òwú àkàsẹ́yìn. Èmi àti a wà compatible. How many times am I gonna tell you this? Èmi àti a lè fẹ́ra wa. possible. Kíyàwó mi tó kú, owó náà mú position tó ń dùn lé. Láàárín èmi àti òun nígbà tí ìyàwó mi dẹ̀ tó tó ń sìn ṣó wá ráìtì kí n gbé ẹ sílé mi ní ojú wo ló fẹ́ káwọn ará ta máa fi wò wá ojú wo ló fẹ́ káwọn ẹbí ìyàwó mi àbáwọn ẹbí tèmi gan máa fi wò wá no wrong to be honest with you in all sincerity mo like ẹ gan and I still love you the only thing tí mo lè ṣe ni pé kémi àti ká máa yanra wa lálẹ́ tí anybody ò dẹ̀ gbọ́dọ̀ gbọ́ sí i tó jẹ́ pàṣírí àárín èmi àti ẹnìkan ló máa wà that's all. Hmm. kí ni mo fẹ́ káwọn èèyàn máa sọ àpé pé ọmọ ọ̀dọ́ ẹ òun ni o fẹ́ sílé àbí ó rántí gbogbo bó ṣe fi ẹnu dúdùn gbaṣọ lára mi tí mo dẹ̀ bímọ fún ẹ tó bá ti ẹ̀rù ti fẹ́ wá ti ẹ̀rù ti ọmọ tó wà láàrin mi àti ẹ̀. àjọkẹ́ àjọkẹ́ kí ló dé tó ṣe máa ń ṣe báyìí kí ló dé tó ṣe máa ń ṣe bí ọlọ́pọlọ kúkúrú báyìí so many times the same thing yìí náà ló ń tẹnu mọ́ mo sọ fún ẹ mo ní ẹnu dídùn ẹnu dídùn má máa fi jọ́ọ̀jọ́ ọkùnrin èmi ní kọ́kọ́ ni first person ti máa lo ẹnu dídùn fóbìnrin náà yes kò sí nǹkan tá a lè sọ tá a bá ti wà lórí obìnrin ẹnu dídùn yìí náà ni and mo dẹ̀ sọ fún ẹ mo sọ fún ẹ èmi àti ẹ ní agreement lórí ọmọ yìí bẹ̀tí wọ́n ló decide pé nǹkan tó fẹ́ ṣe ni ó dẹ̀ ṣe ó tẹ̀rẹ̀ lu ó tẹ̀rẹ̀ lọ́rùn ó bí báyìí with the look of things wọn kò need help I know you need a lot of things and me ní dènà ẹni yẹn tó bá mọ̀ pé o ní ìdè iṣẹ́ nínú ilé yìí mo máa fún ẹni iṣẹ́ yẹn padà you be working here but o ò gbọ́dọ̀ mú ọmọ yẹn wá sí inú ilé yìí because o mọ nǹkan tó ń ṣe o o dẹ̀ mọ nǹkan tó ń ṣe dáadáa and look at me I love my daughter I love her with all my heart mi ì dẹ̀ ní betray màmá ẹ̀ lọ́rùn mi ì dẹ̀ ní fẹ́ jẹ́ kó mú mi rò pé òun ní ẹ̀gbọ́n kan níbì kan àbí káwọn fámílì ìyàwó mi kí wọ́n máa mọ̀ pé mo fẹ́ ìyàwó kan síbì kan tí mo tẹ̀ ti wá bímọ síbì kan káti máa sọ everybody mú ẹ náà wọn mọ̀ pé ọmọ mi ló jẹ́ now imagine káwọn family ìyàwó mi àbáwọn family mi kọ́ wọn mọ̀ pé mi ni mo lọ́mọ tó wà lọ́wọ́ ẹ ó wrong ó fẹ́ báyé mi jẹ́ nìyẹn màá wá ṣàlàyé nǹkan fún ẹ tí ò yé ẹ bóyá tí n bá ṣàlàyé fún ẹ wàá padà rí point mi from your perspective ṣorí ìyàwó mi mi dédé fẹ́ mo fẹ́ ìyàwó mi nítorí properties bàbá ẹ̀ ni. Yes, I got married to her because of her father's property. Now tí ìyàwó mi dẹ̀ ti kú, èmi ni mo manage property yẹn. Èmi ni mo control everything with the hope pé tí fìrè pé mi bá dàgbà, ó máa take over company yẹn. Jọ, ṣé kí n wá lajú mi sílẹ̀ kí tálùbọ̀ kú wọ̀? ṣé kí n lajú mi sílẹ̀ kí wọ́n wá da ẹ̀pẹ̀ kó da sínú gàárì mi ni with years of hard work consistency dedication kí wọ́n á jẹ́ kókó lọ bẹ́ẹ̀ nítorí stupidity wọn. mọ́mì mi ò lè pa ọ́ ṣé dandan ni kí n pa ni plans wa ni pé kí n fẹ́ kí n gba shares ti tèmi lọ́wọ́ ẹ̀ kó ní kálukú dẹ̀ máa lọ́nu ẹ̀ so ìwà alẹ́ tí wọ́n ń sọ yìí. mú ìwà mo rò pé tó ń ṣiṣẹ́ nu orí ẹ̀ ò dáwọ́ dúró àbí orí ẹ̀ wù mò ń sọ fún ẹ pé jàfara léwu dúró jẹ́ bí ẹnì kankan tá a bá ní ká sókè ó máa padà kọgi tí ò bá kọgi tó máa padà bọ́ sílẹ̀ lẹ̀ ṣé wọn kó àgbà kó burúkú nìyẹn. a máa wí a máa sọ ọ́n sẹ́ni bòdì tó mọ̀ pé mi mo bí ẹ wọn kò mọ̀ bímọ. so tó bá ṣe nǹkan ṣé ní ìtì ni kí ni ìtumọ̀ gbogbo eléyìí òbí jẹ́ ìsọ fún ẹ tó bá jẹ́ ní ẹ̀ Martins mo ti sáàbù ẹ̀ sáàbù ẹ̀ sáàbù ẹ̀ bí ẹni máa kú wọn àti ìyàwó ẹ̀ Martins dẹ̀ ti kú àwọn ẹbí ẹ̀gbọ́n mọ̀ pé mo lóyún fún débi tó fẹ́ sọ pé bóyá èmi àti ẹni connection kankan so tó bá ṣe àṣegbè làṣe gbogbo èmi ni dọ́kúmẹ́ǹtì wà lọ́wọ́ ẹ̀ àkáǹtì wà lọ́wọ́ ẹ̀ so kí ló ń bẹ̀ lẹ́rù tó lè mú nǹkan kó lọ́mọ́gi kí gbogbo ẹ̀ bàjẹ́ kí oníkàlùkù máa lónìí ká pín nǹkan ta nípìn ká máa bá tiwa lọ mo wá ń sọ nǹkan fún ẹ pé kò ṣe òun sọ fún mi pé wò ó lè ṣe o ti ń o ti ń fọn pa o ti ń la o ti dùn wọn o ti wọnú ọpọlọ ẹ lọ jẹ́ kó rí ẹ pé ọ̀gá bísínẹ́sì ló lọ ṣe bẹ́ẹ̀ yẹn ṣọ́rọ̀ mi yẹ ẹ́ sìn. sọlọ́lé ayé rẹ o. kí n gé ní kóun tó ń kó àfi tó kú lẹ́sìn. ọlọ́rọ̀ àti wọ àti ọmọ ní ìwà ẹjọ́ pa ìrìnkúrò nítorí ọmọ àti nígbà tí wàá ti máa ti ìfẹ́ tó ń ṣe ìṣekúṣe ní ìfẹ́ tó ń ṣe wà ìjẹ́ èmi náà dé ìjọ mọ ọkàn nípa ọmọlọmọ tí ò yọ òdì tí ò mọ ọkàn tí ò mọ ọgbà tí wàá fi mọ́tò fẹjọ́ ṣe àlè wá fi kọ ìmọ̀tò ìgbésẹ̀ tó yẹ kó gbé nígbà tí wàá fi mọ́tò fẹjọ́ ṣe àlè òògùn nígbà yẹn nítorí pé gbogbo ẹ̀ ó ń dùn mọ́ ó dùn mọ́ ẹ wá kí n pè é wọ́n ju ìwé lọ èèyàn tó bá ń wò ẹ́ pẹ̀lú ojú nílé tuntun ó máa wù ẹni tó yàn kàdé ìwé láì mọ̀ wípé ẹni bí ẹni ìka ọ̀dájú abiyamọ kò lè jẹ́ inú níbẹ̀ ṣe wà ìdá olókùnrin ẹrù rẹ wọ nílé ayé ẹ̀yìn alẹ́ alẹ́ o. Àwọn kan looked back and said, check down below, ilẹ̀ má ti bàjẹ́, omi là ní a o, kìnìún lòdò Check your circle, o pé bá Inspector ǹjẹ́ mọ̀ yí pé ọgbọ́n wà nínú ọ̀rọ̀ tí woman yẹn sọ story tí woman yẹn sọ yẹn ọgbọ́n wà nínú ẹ̀. rírí ayé ni mélòó mélòó irú ẹ̀ là ń rí nínú àwọn cases tá ti ń ṣe cases tá ń bá pàdé. yeah i know mo mọ̀ pé oríṣiríṣi irú ẹ̀ láti bá pàdé àmọ́ ṣe rí púpọ̀ nínú ìrìn àjò ẹ̀dá yìí ó máa ń rí bákan bákan tí ìpìlẹ̀ wọn bá ti wọ̀. ìpìlẹ̀. yes tí ìpìlẹ̀ ẹ̀dá bá ti wọ̀ tí ẹ̀dá ò bá tò ìpìlẹ̀ dáadáa ìrìn àjò ẹ̀ ò kí ń lọ déédéé ò kí ń dánmọ́rán. for instance ẹ jẹ́ ká wo um, Martins Fijlabi ṣe mọ̀ wípé nítorí property ìyàwó ẹ̀ ló ṣe fẹ́ ó fẹ́ yàwó ẹ̀ nítorí property ẹ̀ lérò wípé tí ọmọ tí obìnrin yẹn bá bí fóun tó bá dàgbà gbogbo ogún yẹn á jẹ tọmọ yẹn òun náà lè máa jẹ nínú ẹ̀ ẹ wá wo àjọkẹ́ náà nídàkejì tó wá ṣiṣẹ́ nílé Martins ẹsẹ̀rẹ̀ tó yẹ kó gbájúmọ́ iṣẹ́ tó wá ṣe kò gbájúmọ́ owó tí Martins ń fún òun ló ń dùn mọ́ òun ló ń rún ọjú mọ́ gbogbo èrò ọkàn tiẹ̀ náà ni pé bóun ṣe ń rówó gbà lọ́wọ́ Martins yẹn tóun bá tiẹ̀ rápálá títí títí títí títí Martins tó sọ òun di ìyàwó gangan tó fẹ́ òun níṣu lọ́kàn gbogbo ìyà àti wàhálà ayé òun gbogbo ẹ̀ máa dópin hmm. láì hmm. mọ̀ yìí pé ọ̀rọ̀ òde wa rí bóun ṣe rò. bí ètò wa já sí wípé ọgbọ́n àgbọ̀njù <laughs> ó máa ń pa ọ̀rọ̀ ọgbọ́n lára ni bẹ́ẹ̀ ni o pàápàá jùlọ típìlẹ̀ bá ti bàjẹ́. típìlẹ̀ bá ti bàjẹ́ <laughs> náà ènìyàn ah. olódodo yóò ṣe o ènìyàn hmm. olódodo yóò ṣe yóò ṣe yóò ṣe ní ilé ayé o mẹ́tàlẹ́ àlè típìlẹ̀ bá.